الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدركتم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run kó máa bá anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà títí dìjọ́ àti àrùn lẹ́yìn náà mo kí gbogbo wa tí àgbẹ̀ni kálẹ̀ ní onílé ni àti ní àlejò lọ́mọdé àti ní àgbà ọkùnrin wa obìnrin wa ọmọdé wa àgbà wa àti gbogbo wa wípé asalaamu alaykum. ورحمة الله وبركاته èyí tí wọ́n ní ká máa tún bára wa sọ̀rọ̀ kádẹ máa gbé pé àkíyèsí ara wa ká máa fi rán ara wa létí òun náà ni tọ́pìkì tí wọ́n pè ní mafhum la ilaha illallah kí ni àgbóyé gbólóhùn yìí la ilaha illallah gbólóhùn yìí gbólóhùn tí ọ̀pọ̀lọpọ̀ wa máa sọ ni àti ọmọdé wa ní àtàgbàlagbà wa ni débi pé àwọn ẹlòmíràn ni wọ́n ti kọ́ ṣùgbọ́n kí ni àgbọ́yé gbólóhùn eléyìí ni nǹkan tí wọ́n ká máa fi bára wa sọ̀rọ̀. àkọ́kọ́ ká tú gbólóhùn yìí ká tú sílẹ̀ ká fọ̀ sí wẹ́wẹ́. gbólóhùn yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn kékeré kan tí wọ́n pè ní lá lárúbáwá wọn máa lo gbólóhùn yìí láti lè fi sọ fún wa pé nǹkan ò rí bẹ́ẹ̀ tí n bá ní zahaba zayt zayt lọ tí n bá fi gbólóhùn lákun ó túmọ̀ sí pé kò lọ la ìtumọ̀ ẹni pé kí ni kò lọ eléyìí wọ́n ń pè ní ànínáfì ìgbà tí mo ní záhàbẹ̀ zéèkù lọ eléyìí ni tí àwọn lárọ́ wá ń pè ní isbat mo fi lílọ nílẹ̀ fún zéèkì ṣùgbọ́n ìgbà tí mo ní la záhàbà ètí mo ṣe mẹ́ẹ̀ òun ni pé mo ṣe náfíù lílọ that is mo pàdánù lílọ mo ní zaidu lọ so eléyìí ni wọ́n pè ní la gbólóhùn tó ṣe tó máa fi ń ṣe ànínáfì ọmọ fi ń gbá nǹkan dànù ni ṣùgbọ́n tá a bá padà sínú gbólóhùn la ilaha illallah látún bẹ́ẹ̀bẹ̀ yẹn wọ́n a máa pè ní lá anáfíyàtù èjì látúnṣe wípé wọ́n máa fi ń gbá ìran nǹkan dànù lápèjúwe tí n bá ní lá rọ́jùlá ìdá lá rọ́jìlá fi dà ìtumọ̀ eléyìí ni pé kò sí ọkùnrin kankan nínú ilé lá àhàdà fìgbéèjì kò sí ìyẹn kankan nínú ilé ó túmọ̀ sí pé ìran èèyàn kò sí nínú ilé tí máa ní lá àhàdà fìgbéèjì kò sí ìrìn kankan kò sí kankan nínú ilé láàárọ̀ ṣẹlẹ̀ àtẹ̀fẹ́ kò sí ọkùnrin kankan nínú ilé. náà tí lárúbáwá sọ yìí pé láìláha ìtumọ̀ ẹni pé kò sí ìláhù kankan kò àwọn àfáà ní òun ni mọ́gbà yìí gbólóhùn aláha yàhláhù ìlàhà ìtumọ̀ rẹ̀ òun náà ni abàdà kí ẹ ṣe jọ́sìn abàdà yà àbúrú ìbádàtà kí ẹ ṣe jọ́sìn ìlàhà ìtumọ̀ rẹ̀ náà ni kí ni ìbádàtún ìjọ́sìn ṣùgbọ́n lárúbáwá a máa lo mọ́sàrí láti lè fi tú láti lè fi tọ́ka sí etí àwọn àfá oníṣọ́ọ̀kù pè ní ìṣùnà fòrò tábà sọ wípé aláhàyà aláhù ìdáhà màlúhùn ẹni tí à ń ṣèjọsìn fún so ìtumọ̀ ìdáhù ní ààyè yẹn ìtumọ̀ rẹ̀ ní màálùhùn ẹni tá ń ṣe ìjọsìn fún sókè là ń tọ́ láti sọ fún wa láà ìlàhà yàní láà màábùdà kò sí ẹni tá ń ṣe ìjọsìn fún àwọn àfa wọn wá ṣàlàyé fún wa wípé kò sẹ́ni tá ń ṣe ìjọsìn fún kò ń ṣe pé wọn máa ṣe ìjọsìn fáwọn nǹkan kankan ẹni tó ń bọjí ń ẹni tí ó ń omi ń omi àwọn tí wọ́n ń bọná ń bọná àwọn tí wọ́n ń bọ àlùjọ̀nù ń bọ àlùjọ̀nù àwọn tó ń sin àwọn ànábì ọlọ́run ọba wọ́n ń sìn wọ́n àwọn tó ń sin ìyẹn ẹgbẹ́ wọn àwọn náà ń bẹ kò sí ẹni tá ń ṣèjọsìn fún ìtumọ̀ ẹ̀kọ́ ni wípé wọn àmọ́ bẹ wọ́n ń bẹ àwọn táwọn èèyàn ṣèjọsìn fún bẹ ṣùgbọ́n lá ilaha yàní lá ma'buda haqqun kò sí ẹni tí wọ́n ń ṣe ìjọsìn fún tó dìbàgbẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tó ń ṣe fún àwọn èèyàn ń bọ bí àwọn èèyàn ń borí àwọn èèyàn ń bọ̀pẹ̀ àwọn èèyàn ń bọ àlùjẹ̀nú àwọn èèyàn ń bọ èyí ẹgbẹ́ wọn gbogbo nǹkan tí àwọn èèyàn ń bọ yìí kò sí ìtólẹ́tọ̀ aṣàlàyé fún wa nígbólóhùn ìdáhù ìtumọ̀ rẹ̀ ní màbúùdù ẹni tẹ́ ń ṣe lọ́sìn fún so la yàní la kò sí ẹni tán ń ṣèjọ́sìn fún hakun tó ṣe wípé ó jẹ́ òdodo tó lẹ́tọ̀ọ́ sí kò sí rárá ní táwọn èèyàn ń ṣèjọ́sìn fún pọ̀ ṣùgbọ́n láàmà àbúrò hakun kò sí táwọn èèyàn ń ṣèjọ́sìn fún tó ṣe wípé ó lẹ́tọ̀ọ́ sí illallahu àyàfi Allah nìkan Allah àwọn èèyàn ń ṣe dọ́sìn fún bẹ́ẹ̀ làwọn èèyàn ń ṣe dọ́sìn fún nǹkan tó yàtọ̀ sí Allah wọ́n ń ṣe dọ́sìn fún omi wọ́n ń ṣe dọ́sìn fún igi wọ́n ń ṣe dọ́sìn fún àlùjànnú wọ́n ń ṣe dọ́sìn fún ẹranko wọ́n ń ṣe dọ́sìn fún àwọn màláíkà wọ́n ń ṣe dọ́sìn fún àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn tá a dárúkọ yìí kò sí iye tó lẹ́tọ̀ọ́ ìjọsìn fún wọn ikú ká máa ṣèjọsìn fún wọn. sọ ìtumọ̀ la ilaha yàní la ma'buda kò sí tí àwọn èèyàn ń ṣèjọsìn fún haqqun tó ṣe wípé ó lẹ́tọ̀ọ́ sí tó jẹ́ òdodo illallah àyàfi Allah ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú alkùránù karim ó ní záàlìkà bí annallaha wal haqqu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun náà ni ọba òdodo wa annama ya'buduna min dunihi wal batil ìtàwọn èèyàn dẹ̀ ń sìn yàtọ̀ sí ọlọ́wọ́n ọba al batil irọ́ ni alhaku òdodo albaatilu irọ́ ìtàwọn èèyàn sì lẹ́yìn ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni irọ́ ọlọ́mọba gẹ́gẹ́ ní òdodo zálíkà bí annalá wà alhaku wa annana yad'una min duni wal baatil wa annalá wà aliyul kabir ìjẹ́ àwọn èèyàn ń ṣèjọ́sìn fún tán képe lẹ́yìn ọlọ́run ọba owó ìbáwáté òun náà ní tó jẹ́ irọ́ ọlọ́run ọba ní al-Aliyyu òun ní ọba tó ga al-Kabir ọba tó tóbi sọtabawo aya yìí tí Allah subhanahu wa ta'ala tó fi ń lẹ̀ fún wa ìpè ọlọ́run ọba subhanahu wa ta'ala wal haqq وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير إنتهى ينكت لين ولم وضع يتصي الله سبحانه وتعالى هو الباطل أوني إراء سبقون تياوي تنكت لين ولم وضع الله هو الباطل أوني إراء الله سبحانه وتعالى أوني الحق أوني دلوه sọba sọ yìí pé ńlá ìlàhà kò sí ìlà òkan kò sí ìlà òkan hakun tó jẹ́ òdodo illallah àyàfi Allah so ìtumọ̀ la ilaha illallah kò túmọ̀ sí wípé kò sí nǹkan táwọn èèyàn ń ṣèjọsìn fún àyàfi Allah ẹ̀ẹ́ ní táwọn èèyàn ń ṣèjọsìn fún pọ̀ ìtumọ̀ rẹ̀ kọ́ nìyí kò sí táwọn èèyàn ṣèjọ́sìn fún Allah àti Allah nìkan torí pé tá a bá sọ pé kò sí táwọn èèyàn ṣèjọ́sìn fún àti Allah nìkan ó túmọ̀ sí pé ibi táwọn èèyàn ń bọ Allah ni omi táwọn èèyàn ń bọ Allah ni àlùjọ̀nú táwọn èèyàn ń ké pè Allah ni màláìkà táwọn èèyàn ń ké pè Allah ni tá a bá sọ yìí pé lá ìlà ìtumọ̀ rẹ̀ ni pé kò sí táwọn èèyàn ń ṣèjọ́sìn fún ìlàlá àyàfi Allah ó túmọ̀ sí gbogbo táwọn èèyàn ké pé Allah so ìtumọ̀ la ilaha illallah òun ni pé kí ni láàmú àbúrúdà hakun kò sí táwọn èèyàn ń ṣèjọsìn fún tó jẹ́ òdodo ìlàlá àyàfi Allah nìkan so ẹ̀rí rẹ̀ náà ni gbólóhùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní zalika bi anna Allah huwa al-haq wa anna ma yad'una min dunihi huwa al-batil wa anna Allah huwa ọlọ́run ọba òun ni ọba òdodo gbogbo tí àwọn èèyàn ń képe lẹ́yìn ọlọ́run ọba allah ó albáàtì òun ni albáàtì gbogbo tí àwọn èèyàn ń képe lẹ́yìn ọlọ́run ọba òun náà ni albáàtì so ló jẹ́ pé ẹni tó ń sọ gbólóhùn la ilaha illallah tó dẹ̀ ń ṣe ìbáàdà nǹkan mi àbí tí ó ń képe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ala ẹni ò mọ̀ túmọ̀ la ilaha illallah kò gbọ́ yé kò gbọ́ yé rárá torí pé tó bá gbọ́ yé kò ní máa ké pe nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala tó bá gbọ́ yé kò ní ké pe màláìkà bẹ́ẹ̀ ni kò ní ké pe ànábì kan kò ní ké pe àlùjànnú kò ní ké pe èèyàn ẹgbẹ́ rẹ̀ ká máa ti yóò ké pe ẹranko kámẹ́tì sọ wípé yóò ké pe àwọn nǹkan tí ò lẹ́nìí báwo èèyàn ṣe ń ṣe é lónìí tó ṣe wípé à ń rí ní àwọn àwùjọ káàkiri sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun náà ni alhaqo sọ ló jẹ́ pé lára orúkọ ọlọ́wọ́n ọba òun náà ni kíni alhaq ọba òdodo lára orúkọ rẹ̀ òun náà ni alhaq ọba òdodo. ذلك لأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير صلى الله سبحانه وتعالى òní ọba òdodo gbogbo tí àwọn èèyàn képe lẹ́yìn rẹ̀ irọ́ gbogbo ẹ̀ gbólóhùn la ilaha illallah gbólóhùn tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí tó ń pera wọn ní mùsùlùmí tí wọ́n gbọ́yé ni sọlẹ́lu ní ó ń ké pé nǹkan ní lẹ́yìn ọlọ́run àwọn lárúbáwá tí ọlọ́run ọba gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó gbé ìdè láàrin wọn àwọn mọ ìtumọ̀ ntánẹ́bì ń sọ fún wọn wọ́n mọ̀ túmọ̀ la ilaha ṣùgbọ́n àwọn ò fẹ́ gbà ń ti wọn àwọn ò fẹ́ gbà wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ torí pé èdè wọn ni àwọn tán lẹ̀ gún èdè èdè lárúbáwá tán gbọ́ yanjú wọ́n bẹ dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ tánàbí ń sọ fún wọn yẹn sallallahu alaihi wasallam ó jẹ́ nǹkan tí ó lè fún wọn láti gbà lọ́lọ́wọ́ bá tún sọ nínú súrà mi ó ní innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun wa yaquluna a inna latariku alihatina li sha'irin majnun ọlọ́ni àwọn kèfèrí Makka iṣẹ́ wọn tán bá ń sọ gbólóhùn pé la ilaha illallah gbogbo nǹkan tẹ́ ń képe yìí tẹ́ ń ṣe ìbádà fún yìí wọn lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí Allah nìkan ló lẹ́tọ̀ọ́ sí innahum kanu idha qila la ilaha illallah sọ fún wọn pé kí ni la ilaha illallah yastakbirun wọn á ṣe bí ní mọ́ ń káyìí tán bá sọ fún wọn pé kí ni ìlàkíyà láńlá ìlàlá ẹsẹ̀ gbòòrò tán bá sọ fún wọn pé lá ìlà ìlàlá ẹsẹ̀ gbòòrò wọn á ṣe gírímọ̀ káyì wọn á ṣe kọ́ńkọ́ tiyan wọ́yà kúlù wọn a máa sọ wípé à ìnà látàríkù àlìhàtìnà ìṣàìrì majnun kí ló ń sọ fún wa ṣé ká fi áàlì àwa ká fi ilẹ̀ ká máa tẹ̀lé ṣàìrì akọrin majnun wèrè kakọ́kọ́ wo kankan mẹ́wọ̀ wọ́n ní àìná látàrí kú ali àtìnà ṣe ká fi àlè àwálẹ̀ gbólóhùn àlè à plural ni èdè lárúbáwá ni nǹkan tó tọ́ka sí nǹkan mẹ́ta ó lé ni kí wọ́n ní ẹyọ kan rẹ̀ ẹyọ kan rẹ̀ ni ìlàhùn tàṣọ ìlàhùn ẹyọ kan rẹ̀ alihatun òun ni plural rẹ̀ innahum kanu idha qila lahum la ilaha illallah tábà sọ gbólóhùn la ilaha illallah fún wa yastakbiru wọn fẹ́ gbọ́ wọn ó ṣe kọ́ńkọ́ tí wọn wọn ó ṣe gírímọ̀ káyì gbẹgbẹlẹ bẹ wọn sọ fún wa. ويقولون وما سيكي أئنا لتاركو آلهتنا lè ṣáàrin majnun so ká fi gbogbo àwọn alì àwọn alẹ́ hubal ká má pè mọ́ lat ká má pè mọ́ manat ká má pè mọ́ uzza ká má kaaba láti ìgbà tí arákùnrin kan tí wọ́n ń pè ní amúrúbùn lóhàá tó ti gbé òòṣà wá láti ìlú Yemen tó ti gbé sí Kaaba kálukú náà bẹ̀rẹ̀ sí ní dá tiẹ̀ jọ iye òòṣà tó ń bẹ ní ìlú Yemen nǹkan bíi sọ́rí tó ń bẹ nínú Kaaba ló gbé síbẹ̀ nǹkan bíi three ni wọ́n gbé síbẹ̀ tó ṣe pé kálukú wọ́n ṣe ìjọsìn wọn fún àwọn òòṣà tí wọ́n gbé síbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìpèsè fún àwọn òòṣà wọ̀nyí wọ́n ń dẹ̀jẹ̀ ẹlẹ̀ fún àwọn òòṣà wọ̀nyí wọ́n ń ké pe àwọn òòṣà wọ̀nyí wọ́n ń tọrọ nǹkan lọ́dọ̀ àwọn òòṣà wọ̀nyí. so àtìgbà tí wọ́n ti gbé àwọn òòṣà àwọn yìí síbẹ̀ ló ti di pé àwọn ará Mẹ́kà wọ́n ń ṣe oríṣiríṣi ìjọsìn tí wọ́n ń pe àwọn òòṣà lónìrànrà àárín ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àárín ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló wá gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló gbé dìde láàrin wọn kí wọ́n ní tí ànábì ń sọ fún wa ní tó ń sọ fún wa òun náà ni pé la ilaha illallah gbogbo àwọn nǹkan tẹ́ ń ké pè yìí tẹ́ ń gbóná fún yìí tẹ́ ń jẹ́jẹ́ fún yìí gbogbo àwọn kíní wọ̀nyí wọn dìsáàbù ẹ̀ wọn wọ́ọ̀tì ẹ̀ kò ń ṣẹ̀tọ́ wọn lẹ́ ń fún wọn yìí ẹ̀tọ́ ọlọ́run lẹ̀ ń fún àwọn tẹ́ ń fún wọn yìí ṣùgbọ́n èyí tí wọ́n gbà lọ́wọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tako ni wọ́n ló ń bú àwọn bàbá àwọn wọ́n ló ń gọlà ákáyè àwọn ó ń pa àwọn lópònú bẹ́ẹ̀ ló ń bú àwọn bàbá àwọn wọ́n wá ṣe sí alistikbar òun náà ni girimankai wọ́n ṣe pọ́npọ́ tíyán wọ́n láwọn òní gba nǹkan tí Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ẹ má pe hubal ma ẹ má pe manatu ma ẹ má pe Uzza ma ẹ má pe gbogbo àwọn kẹtẹ́ ń pè yìí ma ẹ má dúnra fún wa ẹ má jẹjẹ fún wa ẹ má gbára lé wọn àwọn nǹkan wọ̀nyí lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ ní àsọtúnsọ fún wa ṣùgbọ́n èyí tí wọ́n gbà á lọ́wọ́ rẹ̀ agídí ni wọ́n ń ṣe ọlọ́wọ́n bá fi wá sọ̀rọ̀ wọn pé wàyà pòlú wọ́n sọ wípé àìnà látàrí kú alihatina lè ṣàárín majnun kí lọ́kùnrin sọ fún wa ṣé gbogbo àwọn alihawa yìí wọ́n sọ wípé àìná látàrí kú ìláhìnà ṣé ká fi òṣàwẹ̀ ẹyọ kan kápílẹ̀ àìná látàrí kú àálìhàtìnà ṣé gbogbo àwọn táwọn ṣèjọ́sìn fún yìí tí à ń ké pè yìí ṣé ká fi gbogbo wọn lẹ̀ lè ṣáàrin nítorí pé akọrin kan bá wa sọ̀rọ̀ majnun akọrin lórí sọ ló fi jẹ́ wípé àfa tó ń ṣe wáàsí fún àwọn èèyàn tó ń bá wọn sọ̀rọ̀ lọ àwọn èèyàn pè ní wéèrè kò ń ṣe nǹkan tuntun wọ́n pè sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè wéèrè nínú àyà mi ọlọ́mọba subhanahu wa ta'ala ó ká mọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa wípé àwọn kèfèrí Mẹ́kà yìí wọ́n sọ wípé aja'ala al-alihata ilahan wahidan aja'ala al-alihata ilahan wahidan ẹmọ warakùnrin ìṣà èyí tó kúkú tó gbédé so gbogbo àwọn alíhà tá à ń fún yìí hubal ni manatu ni uzba ni àwọn tó ń sin láti ni aja'ala al-alihata gbogbo àwọn nǹkan tá à ń ṣèjọsìn fún yìí ṣe tó ń sọ fún wọn yìí pé kágbàgbé gbogbo ẹ̀ ó wá fẹ́ sọ ní ilahan wahida ẹyọ kan ṣoṣo wọ́n ní inna hadha la shay'un ajab ìmọ̀lélẹ́yìn wa tó gbọ́rù eléyìí àwọn bàbá ti wá ìta bá lọ́wọ́ wọn òun ni pé wọ́n ń ṣe húbàlì òun ni pé wọ́n ń gúnra fún húbàlì òun ni pé wọ́n ń jẹ́jẹ́ fún húbàlì ìta bá lọ́wọ́ wọn òun ni pé képe manat wọ́n ń gúnra fún manat wọ́n ń jẹ́jẹ́ fún manat wọ́n bára lé manat àwọn bàbá ti wá ìta bá wọn òun ni pé wọ́n ń képe ọ̀zà wọ́n ń jẹ́jẹ́ fún àlẹ́ ọ̀zà wọ́n gbára lé àlẹ́ ọ̀zà níta abala ọ̀rọ̀ bá ti wá ní níta abala ọ̀rọ̀ bá ti wá ní pé wọ́n képe láti níta abala ọ̀rọ̀ ti wá ní. ìnà hàdà làṣẹ ìròyìn ọ̀jà ààbò ìtọ́kùnrin yìí sọ fún wa èèmọ̀ ni à ń sọ gbogbo eléyìí fún wa ká lè mọ ti àwọn ará Mẹ́kà tí wọ́n ń ṣe àti nǹkan tí ànábì mú wá sallallahu alayhi wa sallam ní tí ànábì mú wá bá wọn òun ni pé ká má pe ọ̀sámá ká dẹ̀ mọ́ gùnà fún ká má jẹ́jẹ́ fún mọ́ ká má gbára lé ká má ṣe ìpèsè kankan fún mọ́ ètùtù kan ẹ má ṣe fún ọ̀sámá ẹ má ṣe fún mànátùmá ẹ má ṣe fún látùmá ní tí ànábì mú wá sáyé nù ṣùgbọ́n àwọn èèyàn ń gbá dànù nínú ayàtà kàṣíwájú ọlọ́run ọba ní yastakbirun wọ́n ń ṣe kiri máa ń káyì ipe káyì ọmọdún mélòó ni ẹ kí ló fẹ́ máa sọ fún wa wọ́n ń ṣe kiri máa ń káyì wọ́n ṣe kọ́ńkọ́ ti yẹn nínú ayà yìí ọlọ́run ọba ní kíni inna hadha la shay'un ujab wọ́n ní eléyìí nǹkan ìmọ̀ ni nǹkan so àwọn ará Mẹ́kà àti àwọn tí wọ́n wà ní agbègbè ibẹ̀ náà tí dáwà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó wá bá ọ̀gọ̀rọ̀ wọn ló ṣorí kunkun ni wọ́n gbà ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n gbà dànù bẹ́ẹ̀ ni nǹkan tó yẹ kí wọ́n ṣe ní ìjọsìn òun náà ní fẹ́ sin Allah nìkan wọ́n sin kí ni Allah nìkan kò ń ṣe pé kí wọ́n máa sin àwọn aliha. Allah nìkan lọ́lọ́ba kò sọ pé kí ni ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل ọlọ́wọ́ ọba òun náà ni alhaq gbogbo táwọn yẹn bá ń pè lẹ́yìn ọlọ́wọ́ ọba albáàtì irọ́ ni ọ̀sán manatu ni láàtú ni ọba ni irọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà náà ni tá a bá lọ sí àwọn àwùjọ kọ̀ọ̀kan Ọ̀ṣun Òṣogbo làwọn èèyàn ṣèjọsìn fún ni Ọbàtálá ni Ògún ni Ọya ni gbogbo tí àwọn èèyàn bá ń gúnran fún àbá ń jẹjẹ fún àbí wọ́n ń gbára lé lẹ́yìn Allah huwa al-batil irọ́ ni. bá a lọ sọ́dọ̀ àwọn Ìgbò náà ní tí àwọn náà ń ṣèjọsìn fún tí wọ́n ń ké pè é sangunna fún lóníranran gbogbo ẹ̀ irọ́ ni ọlọ́wọ́n bá Allah nìkan náà ni alhaq òun ni òdodo òun là á mọ̀ gúnra fún òun là á ké pè òun là á jẹjẹ fún òun là á gbára lé ọlọ́wọ́n bá Allah nìkan náà ni sọ gbogbo tó bá ti yàtọ̀ sí àgbọ̀rọ̀ kéèké àgbọ̀rọ̀ gúnra fún jàmá àwùjọ tó ṣe pé rú nǹkan báyìí ti gbalẹ̀ kan àfáà tó ń sọ rú nǹkan bẹ́ẹ̀ fún àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n wọ́n mú lọ́tà eléyìí ló fà tó ń jẹ́ pé àwọn ará Mẹ́kà wọ́n mú anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mú lọ́tà débi pé kí ni wọ́n ló ń bú àwọn bàbá àwọn ni torí pé ń táwọn bàbá táwọn bá láyé ń tí wọ́n ṣe ṣùgbọ́n question ni wípé anabi adam aleyhi salatu wa salam òun ni ọmọ èèyàn àkọ́kọ́ lórí ilẹ̀ ṣẹ́sìn tóun náà ṣe nìyẹn ṣe hubal ni anabi adam ṣóun ló ké pé Uzza ṣóun ni anabi adam ló ké pé manat ṣóun ni anabi adam ó ké pé ntí ò sí tàbí ṣùgbọ́n òun ni pé gbogbo àwọn tá a dárúkọ wọ̀nyí Uzza ni manat ni láàtú ni gbogbo àwọn wọ̀nyí lẹ́yìn anabi adam ni wọ́n wáyé. so la làmẹ́bí adamu ó ṣe wá sí àwọn tó wáyé lẹ́yìn tiẹ̀ lásìkò anábì nuh alayhi salatu wassalam òun náà ntòun náà sọ fún àwọn èèyàn rẹ̀ ni àwọn èèyàn anábì nuh alayhi salatu wassalam àwọn náà máa ń ké pé àwọn òòṣà kan ọlọ́wọ́n ọba ní anábì nuh ní ìtàn sọ ìgbà tó ṣe wá sí fún wọn. ọlọ́wọ́ bá nìkan ni ẹ máa képe ni ẹ máa gúnra fún wọ́n máa nábì nù náà lọ́ta torí pé ọ̀rọ̀ yẹn ṣòro àwọn èèyàn fẹ́ gbà á wọ́n máa nábì nù lọ́ta àwọn ń bára wọn sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní wọ́n kọ́lù àwọn sọ fúnra wọn látàdàrú ní alihatakum ẹ má fi àwọn aliya yín o àbátí wàá pé tó lóun aliya lọ́lọ́wọ́ bá lò lọ àní aliya singular rẹ̀ ní ìlàhùn وقالوا لا تذرن آلهتكم اما في اوالي عينه ولا تذرن ودا اما في ود له لا اوالي عونه ولا تذرن ودا ولا سواعا ولا يغوص ويعوق ونسرا اتي يعوق اتي نسر اتي يغوص gbogbo إليه آلي àwọn tí wọ́n sìn ta ni àwọn tá tani yahus tani nasru tani wadu tani suwa àwọn tá a dárúkọ wọ̀nyí èèyàn ni wọ́n o kódà ẹni rẹ ni wọ́n ṣùgbọ́n ńgbà tí wọ́n jáde láyé ṣèitán tó ti ṣe ìlérí wípé ìrẹ ọlọ́run àwọn ọmọ ànábì ádámà òun ó sọ gbogbo wọn nù ọlọ́run ní kò sí problem ẹ lọ ìwọ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ẹ nínú wọn inú náà ni màá sọ gbogbo yín sí ọlọ́wọ́ bá ní wàlhàkà wàlhàkà akúl la'alla anna jahannama minka wa min man tabi'aka minhum ajma'in ọlọ́wọ́ ní òdodo mo sọ pé ìwọ àti gbogbo àwọn tán bá tẹ̀lé ẹ nínú ọmọ adá náà gbogbo yín náà máa dà yín sí ṣètọ́nù bẹ̀rẹ̀ iṣẹ́ lára iṣẹ́ tó bẹ̀rẹ̀ òun ni pé àwọn ẹni rí Yaghūth Yaʿūq Nasr Wadd Suwā ìbátan jáde láyé ṣetán wá fi sí ọpọlọ àwọn ọmọ wọn ìpè kí lẹ́ẹ̀ fi máa rántí àwọn bàbá yín tó ti lọ yìí àwọn bàbá yín tó jẹ́ nílé yìí ẹ ti ẹ̀ gbìyànjú àti ẹ̀ ti gbé èrè wọn kẹ́ ẹ máa fi èrè yìí rántí wọn èèyàn kan nu wọn náà ló mú mọ̀ràn yẹn wá torí pé tíṣe ìtọ́jú bá fẹ́ ṣe àwọn èèyàn àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àkójọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ ṣì wọ́n lọ́nà tú èèyàn kan nu wọn náà ni ó gbà wọ àárín wọn tó ṣàìtàn ó fi sí ọpọlọ kan nú àwọn èèyàn ipe ẹ̀ṣẹ̀ béèrè àwọn bàbá yín dáadáa yìí kẹ́ ẹ béèrè wọn ìyẹn náà bá mú mọ̀ràn yẹn wá fún àwọn yòókù rẹ̀ wọ́n bá gba ìmọ̀ràn yẹn lọ́wọ́ ẹ̀ ó bá di tí wọ́n gbé kalẹ̀ láti lè máa rántí ni o kákan máa rántí náà ni o nítorí ẹ ṣe kákan tí lè máa rántí àwọn bàbá wọn náà jẹ́ àwọn ẹ̀rí wọ́n gbèrè ìkalẹ̀ àwọn tí wọ́n gbèrè kalẹ̀ àwọn náà dàgbà wọ́n darúgbó àwọn náà jáde láyé àwọn náà fi àwọn ọmọ tiwọn náà lẹ ṣèitọ́nù tí wọ́n bá ìkanú àwọn ọmọ kan fi lẹ̀ ipe àwọn bàbá yín tán lọ iṣẹ́ tán ṣe ẹ̀yìn ṣe pàátì wọ́n máa ń képe àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ò képe wọn mọ́ wọ́n máa ń gúnra fún àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ò gúnra fún wọn mọ́ wọ́n máa ń ṣètùtù fáwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ò ṣe mọ́ ẹ fẹ́ bọ́rọ̀ ń rí bí àlámọ̀rí àwọn bàbá yín ni èyí náà bá sọ̀lẹ̀ fáwọn yòókù rẹ̀ àwọn náà bá tún gbà lọ́wọ́ wọn ó bá di pé wọ́n lọ ń dúnra láti lè fi ṣètùtù ó di pé wọ́n ń képe ó ní wípé wọ́n ń jẹ́jẹ́ fún ó ní pé wọ́n ń gbára lé wọn ibi tí ẹbọ ti bẹ̀rẹ̀ lórí ayé mi so anabi adam alayhi salatu wa salam àrọmọdọ́mọ rẹ̀ òun ni àwọn wájú ṣùwá òyẹ̀bùtù yàrókù nọ́sù ṣùgbọ́n ṣètọ́n ó jẹ́ kí àwọn àrọ́mọdọ́mọ ànábì adam kan padà sọ àwọn wáyé di òòṣà tí wọ́n ń bọ tí wọ́n ń gúnra fún tí wọ́n ń jẹ́jẹ́ fún bẹ́ẹ̀ náà ni àwọn tá a dárúkọ nílẹ̀ lárúbáwá àwọn bíi hubal manat rizza bóun náà ṣe rí nu tá a bá wá sílẹ̀ yorùbá tiwa náà àwọn táwọn èèyàn ń ṣe dọ́sùn fún ọbàtálá ni ṣàngó ni ọya ni báwọn náà ṣe rí nu èèyàn lásán ni wọ́n ṣùgbọ́n lórúkọ pé ká lè máa rántí wọn òun lásán wọn ni òṣàkà sórí pé àwọn èèyàn ó péjọ síbẹ̀ lọ́dọọdún àwọn èèyàn ó gbòṣogbo lọ wọ́n lọ lọ bodò ọ̀ṣun wọ́n lọ ń tọrọ ọmọ ńlẹ̀ ẹni tí ó ti bímọ eré odò tó bá fún mi lọ́mọ màá wá dúpẹ́ tó bá dọ̀dọ̀ tó ń bọ̀ tọ́nà bá wá fẹ́ mú yóò tún bímọ òun náà yóò wá lọ dúpẹ́ fún ọ̀ṣun tí ọ̀ṣun bá fún ẹ lọ́mọ ọ̀ṣun kọ́ ló fún ẹ lọ́mọ ọlọ́run ọba ní fún ẹ lọ́mọ ṣùgbọ́n gbà mí ọlọ́run ọba subhanahu wa ta'ala á máa fi ya ti ẹ̀yàn ní tí ò da téèyàn ń ṣe yóò wá dàgbà ẹni wípé nǹkan yẹn ló da àpèjúwe ni pé gbogbo arísìn àgbà kó lè jí yóò da látara olè jíjà lẹ́lòmíì ti kọ́lé ló ra mọ́tò ló gbé nǹkan ṣe ṣé torí gbogbo nǹkan ṣe ó ra mọ́tò ó wá sọ lè jíjà àti iṣẹ́ gidi gbogbo alágbà pé kò dáa sọtọ́lọ́ bá fẹ́ mú yẹn gbà ní in tó ń ṣe tí ò dáa nǹkan máa dùn fún látara rẹ̀ àwọn tí ò ní làákà yìí nínú wa ò pé à kò dáa lágbàjá kọ́ lórí ṣe ń bẹ̀ yìí ẹ wo ẹ jẹ́ ká fi gbogbo sórí yẹn lẹ̀ èmi náà lọ ṣe ohun tó ṣe yẹn bí ó ṣe mọ̀ rérò tóun ló ti mọ̀ rérò fún ọmọ ọjọ́ ìrùn náà so káwọn tí ànábì ní òfò sọ alayhi salatu wassalam ẹ má pe wájú mọ́ ẹ má pe ṣùwá ẹ má pe yahoo ẹ má pe yahoo ẹ má pe nọ́ọ̀sù aláàrin ẹ má ké pe ṣùgbọ́n àwọn èèyàn kí ni wọ́n gbọ́rọ̀ ànábì ní òdà ànábì ní alayhi salatu wassalam ó ní wa inni kullama da'awtuhu litaghfira lahu جعلوا أصابعهم في آذانهم واستكشروا ثيابهم وأصروا واستكبروا استكبارا onílé ọlọ́wọ́ ọba mi ọ̀rọ̀ àwọn èèyàn mi ṣú mi gbogbo àti máa ń pè wọ́n lọ síbi tí wọ́n fi rí fi mú ọmọ níka wọn wọ́n ó ti etí wọn lẹ́ni tó ń fi mí ṣe wọ́n stẹ́kṣọ́ fi yá bá wọ́n tún mú aṣọ wọn wọ́n tún dàbò rí lẹ́ni tó ń fi mí ṣe ẹ̀yẹ àwọn anẹ́mọ̀tà fẹ́ fi hàn ṣe ẹ̀yẹ ẹ̀yẹ kan bá wa sọ̀rọ̀ nísì àwọn àti ọwọ́ bẹ̀rẹ̀ tí ní àlà agbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n à ń ṣe bí ẹni tí ó gbọ́ lẹ́ni tó ẹni ṣe ẹ̀yẹ anabi nuhu alayhi salatu wa salam ó àlù asọ́bí àwọn fi àdàrí wọ́n stẹ́kṣọ́ fi yá bá hu aṣọ wọn tún wá dàbò rí wàstẹ́gẹ́ṣẹ́wò tí àbàwò wọ́n asọ́rú ọtún wá ṣorí funfun wọ́n láàrin gbọ́ láàrin gbọ́ nǹkan tó ń sọ wọ́n sẹ́gbọ́rú wọ́n tún ṣe kọ́kọ́ tí wọ́n ṣe burú máa ń ká yìí fifteen bar wọ́n ẹni ìgbà àwọn jihar ó ní mo pè wọ́n ní gbangba àdá ó tún pè wọ́n kọ́rọ̀ wọ́n asọ́tún láwọn ní sọ́ọ̀rọ̀ ó tún ṣe kí ni mo tún pè wọ́n ní kọ́rọ̀ ẹ̀mọ̀ pé gbà ní ẹ wo pé tẹ bá ń ṣe wá àti fún yàn bí látòrí pé ń sọ pọ́blíkì ní òde kó gbọ́ ẹ tún pé kẹtù lọ bá lẹ́yìn àti ẹnìkan oníjàálù asọ́rí ó fi àdá ìwọ̀n section yàrá wọn asọ́rí ọ̀sẹ̀gbọ́rù ìsìgbà wọ́n ṣe kọ́kọ́ ti yẹn náà ó pè wọ́n gbangba àdá ó pè wọ́n ní kọ́rọ̀ tẹsẹmtẹ náà la ṣe ń ṣe táwa wo èyà tí wọ́n kọ sí ànábì nuhu yìí alayhi salatu wassalam káwo sí àti àwọn ará mẹ́ta náà kọ sí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá nínú ọ̀gbìn kánú idha qila lahum la ilaha illallah yastakbiru tọ́másọ la ilaha illallah fún wọn wọ́n fẹ́ gbọ́ wa yaquluna inna la tariku alihatina li shay'in majnun sọlá ọba ní yẹsẹkìrù àwọn náà tún ṣe kí ni wọn ó ṣe kọ́ńkọ́ tíyán so ká ṣe kọ́ńkọ́ tíyán ká ṣe gírímọ̀ káyì sí àwọn anábì ọlọ́run nǹkan tó jẹ́nẹ́rà ni ló jẹ́ pé kò fẹ́ sí ànábì táwọn èèyàn ó gbà wọ́ọ́rọ́wọ́ torí pé nǹkan tó ń pè wọ́n sí nǹkan tó le fún àwọn èèyàn wọn láti jù sílẹ̀ yìí ọlọ́wọ́n bá ń yastakbirun wa yaqulun wọ́n máa jù a inna la tariku alihatina káfí gbogbo àwọn alẹ́ àìlẹ̀ lè ṣáàrin national àwọn àtẹ̀lé akọrin wèrè ẹ̀wọ̀ ansa yẹn pẹ̀lú ansa tó fún anabi nuhu alayhi òun náà sọ pé kí ni wọ́n sẹ́gbọ̀rọ̀ sí gbàrà wọ́n ṣe kọ́ńkọ́ tiẹ̀ lẹ́yìn àwọn sọ pé kí ni wọ́n kọ́ọ́lù ẹ má fi àwọn alẹ́ ayé lẹ̀ wàlá tàbẹ̀rún náà wà dàn wàlá sùwà yàgò sọ̀rọ̀ yàrá wọn náà sọ̀rọ̀ ẹ má fi lẹ̀ rárá. so tá a bá ń rí àwọn èèyàn táwọn àfáǹpẹ̀ sì ni wípé ká máa pe Allah nìkan ká máa gúnra fún Allah nìkan ká jẹ́jẹ́ fún Allah nìkan gbára lé Allah táwa ń ṣe kọ́ńkọ́ tiyan tó ń bú àwọn àfẹ́ẹ̀sì eléyìí ò lè jẹ́ nǹkan ìyanu torí pé àwọn tán jẹ́ ànábì ọlọ́run ọba wọn bú wọn àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ọba wọn bú wọn so ló fi jẹ́ wípé la ilaha illallah nǹkan tó tóbi púpọ̀ ni nítawọn ànábì ọlọ́run ọba tán wá ṣe láyé nìyẹn àfa tó bá láwọn jogún àwọn ànábì ọlọ́run iṣẹ́ wọn nù oníkan máa pe ààrẹ lọ síbi tí wọn àfi ní máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run náà ní máa gúnra fún nǹkan míì lẹ́yìn ọlọ́run gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run sádi nǹkan míì lẹ́yìn ọlọ́run bí táwọn afọ́wọ́n kò wọ́n lọ yìí ọlọ́run sọ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onífàálàmù anáwó la ilaha illallah lọ́mọ wípé kò sí ìlàhù ìtàwọn èèyàn ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹn illallah àyàfi Allah má nìkan má bẹ̀ dípò orílẹ̀ ń lọ́kẹ́ bó tilẹ̀ wù káwọn èèyàn kan máa fi nǹkan míì gúnra fún nǹkan míì pé nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n má jẹ́ kí ọkàn rẹ̀ míì فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك أما قد يكون يرى ولو ولا فرجي وللمؤمنين والمؤمنات wá àforíjì ọlọ́run ọba fún àwọn òmìnir lọ́kùnrin àti lóbìnrin wallahu ya'lamu mutaqallabakum wa mathwaakum lílọ bíbọ̀ yín ọlọ́run ọba ló ní màá pa gbogbo gbogbo kálukú yín bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ wá ọlọ́wọ́ ọba ní wọn pa gbogbo ẹ̀ a rí pé tí ọlọ́wọ́ bá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ààyè òun náà ní pé kí kó mọ̀ wípé kò sí tó lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan táwọn èèyàn ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn àyàfi Allah sọlọ́wọ́ jẹ́ wípé ààrí pé ọlọ́run ọba ó ń pa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ń pa á láṣẹ kó máa ṣàwọṣẹ́ ìgbésìn fún un ẹlòmíì tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ni túmọ̀ la ilaha illallah ẹni tó náà gbẹ̀rẹ̀ mùsùlùmí o wá ní kí ni túmọ̀ la ilaha illallah yóò ní kò sẹ́ni tó dẹ̀ dáa àbẹ́ni tó lágbára àti dẹ́ ẹ̀dá àyàfi Allah kò sí ẹni tó ní agbára àti dẹ́dà àbí kò sí ẹni tó dá ẹ̀dá àyàfi Allah ìtumọ̀ la ilaha illallah àkọyẹ torí pé ìlàhù ẹni kan ṣe jọ́sìn fún ìtumọ̀ ìlàhù so la ilaha kò sí ẹni tó ń ṣe jọ́sìn fún ìlàhù tó lẹ́tọ̀ sí hakun ìlàlá ẹ̀fẹ̀ ẹ̀túnmọ̀ láìlá ìlàlá ni ó ṣe pé kò sí ẹni tó dẹ́ ẹ̀dá àyàfi Allah torí pé ẹlòmíì ó gbà wípé tó ń bá ti sọ wípé ọlọ́run ló dáhùn òun ló ń ṣe jẹ ẹmu fún òun ló ní kápá lórí gbogbo nǹkan òun ti gbọ́ ọlọ́run gbọ́ náà nìyẹn ẹ̀ẹ́ o kò ṣe bẹ́ẹ̀ tó bá ṣe pé ìyẹn ń pèlè ẹ̀pọ̀ ọlọ́run gbọ́ ipe ọlọ́run ló dá mi ló dá gbogbo nǹkan ló ń ṣe ètò gbogbo ayé tó bá ṣe pé ìyẹn ni ẹni àkọ́kọ́ nínú àwọn olùgbọ́lọ́run gbọ́ òun ni Abu Lahab àti Abu Jahal àti Uqba bin Abi Umayr wait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ nú àwọn olùgbọ́lọ́gbọ́nù torí pé àwọn tá a dárúkọ yìí nìyí gbogbo wọn náà gbà wípé ọlọ́run ọba ló dá wọn Abu Lahab tọ́lọ́run ọba dídí sọ̀rọ̀ rẹ̀ ní odidi súrà kan ní Al-Qur'an kò sọ wípé kò sọ wípé ọlọ́run kọ́ ló dá wọn o òun ló fà tó jẹ́ pé tá a bá padà sínú Al-Qur'an Karim nínú suratu zukhruf bákan náà suratul ankabut sábà padà sí àwọn sura yìí ọlọ́run ọba sọ̀rọ̀ nípa àwọn kèfèrí Mẹ́kà ọlọ́run nínú suratul ankabut ó ní wàlá ìnsà altahun tó bá bẹ́ẹ̀ lọ wọn man khalaqahum ta ló dá wọn layakuluna Allah wọn ní Allah dá wọn tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ Abu obìnrin lọ́wọ́ Abu Jahal obìnrin lọ́wọ́ Abu Lahab ta ló dá yín wala in sa'altahu man khalaqahum la yaquluna Allah tó bá bẹ́ẹ̀ lọ pé ta ló dá wọn wọ́n ní Allah ló dá àti tó bá bẹ́ẹ̀ lọ wọn wala in sa'altahum man khalaqahum la yaquluna Allah fa anna eléyìí suratul Zukhruf ní suratul Ankabut wal in sa'altahum man khalaqa as-samawati wal ard tó bá bèèrè wọn pẹ́ta ló dá sánmà àtìlẹ̀ wa sakhkhara ash-shamsa wal qamar tó tẹ oòrùn àtòṣùpá lórí bá fún wọn oòrùn ó wúlò fún wa oòrùn lára àwọn nǹkan tí wa fi ń wù bó jẹ́ pé òjò náà jẹ́ kí irúgbìn wa mọ̀ wù bẹ́ẹ̀ náà oòrùn náà jẹ́ kí irúgbìn wa mọ̀ wù ó wúlò fún wa à ń lò wọ́n fún nǹkan tó pọ̀ àtòṣùpá àtòrùn à ń lò wọ́n wọ́n la ìsàlítà wọn tó bá bèè lọ wọn man khalaqa samawati wal arda ta ló dá sánmà àtìlẹ̀ wa sakhara shamsa wal qamar tó tẹ òrùn àtòṣùpá lórí bá fún wọn lè àkúlù náà àwọn náà ní allah ni fa anna yóò fọ́fú kílẹ̀ táwọn gúrí kúrò táwọn fẹ́ gba aláàgbọ́ tí wọ́n fẹ́ gba aláàgbọ́ wọ́n gbà pọ́lọ̀ ló dá wọn ṣùgbọ́n kí lè tí wọ́n gbà á gbọ́ ní ìgbàgbọ́ bó ṣe yẹ kán gbà á gbọ́ nínú súratu Yunus ọlọ́wọ́ bá tún sọ fún wa ọlọ́wọ́ bá ní kul man yarzuqukum minas sama'i ọlọ́ni rí ànábì lọ́wọ́ wọn èyí tó ń wá láti sánmà bí òjò tó ń rọ̀ wọ̀láàrùn èyí tó ń wá láti ilẹ̀ bí irúgbìn tó ń jáde láti inú ilẹ̀ àwọn àlùmọ́nì tẹ́ ń wú jáde láti inú ilẹ̀ qul man yarzuqukum minas samai wal ard ta ló ń ṣe àrízìkì yẹn fún yín amma yamliku sam'a wal absara pẹ̀lú àwọn pé etí tó fi ń gbọ́rọ̀ òbí tó fi ń rí nàta lónìí ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ta ló ń mú alàìjáde láti ibi òkú ilẹ̀ tó ti kú àágbòrúgbì sí yóò dẹ̀ di nǹkan tó ṣe pé yóò yè ta ló sọ ọ́ dìbẹ̀ bákan náà ويخرج الميت من الحي èyí tó ti ń ṣẹ̀mí tẹ́lẹ̀ yóò di nǹkan tí ó ṣẹ̀mí mọ́ ta ló ń ṣe ọmọ yudabbiru al-amra ọ̀rọ̀ nípa oòrùn ní òṣùpá ni sánmà ní ilẹ̀ ní ta ló ń darí gbogbo ẹ̀ ọlọ́run ìrìn àná ìbèrè gbogbo eléyìí lọ fatayaquluna Allah wọ́n ní Allah ni wọ́n ní Allah ni fakul wá fún wọn lẹ́sìn padà pé àpàlà tẹ̀tẹ̀kùn ẹ̀ wá páyọ̀ ọlọ́run wa àìnígbàgbọ́nu ọlọ́run ẹni tán bèèrè lọ́yẹ̀ kíta ló dẹ ó ní Allah ló dá ṣùgbọ́n gbà tó fẹ́ ṣèjọ́sìn ó ń kúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ní Allah ló dáhùn ó dẹ̀ ń ké pe Ọbàtálá ó ń ké pe Ṣàngó ó ní Allah ló ní ẹ̀mí hun ó ń ké pe Ọ̀ṣun Òṣogbo ó ní Allah ló dáhùn ó ń tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo ó gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ ó ní nǹkan mi tó ń forí balẹ̀ fún ní kọ̀rọ̀ yàrá rẹ̀ ó ní nǹkan tí ó ké pé kó tó jáde nínú ilé rẹ̀ ọlọ́dẹ ní ká náà gbé lọ wọn sallallahu alaihi wasallam kul man yarzuqukum minas samai wal ardh èyí tó wá láti sánmà àti gbogbo ìtẹ́rí láti inú rẹ̀ alẹ́ tó ń ṣe fún yìí àmọ́ yẹ́mìlìkù sọ́nà ọ̀la ọ̀sọ̀ etí tẹ́ fi ń gbọ́rọ̀ ojú tẹ́ fi nínú ta lónìí ọmọ yókùnrin ní mayíta ní alhayi ọmọ yókùnrin ní alhayi ní mayíti ọmọ yókùnrin ní mayíta ní alhayi ta ló ń mú alàyè jáde láti inú òkú tó ń mú òkú jáde láti inú alàyè ọmọ yìí dábìrò láàmú ta ló ń darí ọ̀rọ̀ ayé ọlọ́ni béèrè gbogbo eléyìí lọ tó bá ti béèrè ansa tí wọ́n fún ẹni pé pàtàkì olùdó allah wọn ni allah ni fakul afala tẹtẹkùn sọ fún wọn pé tó wá rí bẹ́ẹ̀ ní tẹ̀ wá páyà ọlọ́mọ ọba wọn eré ọlọ́mọ bá fi ń sọ fún wa nínú Suratul Baqara ọlọ́mọ subhanahu wa ta'ala ni ya ayyuhan nas u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum ó ní ẹ̀yẹ èèyàn ẹ̀sìn ọlọ́run ọba yín ẹ ṣe ìbádọ̀ ọba yín alladhi khalaqakum ọba tó ń kó òǹdúdà yín wàlẹ́dínà min qablikum àti àwọn tán síwájú yín òun ló dá àwọn tán síwájú yín náà àwọn tán síwájú yín tẹ̀yìn mí sọ di òòṣà lónìí tẹ́ ń bọ ẹlòmíràn aláwọn bò ògún ta lògún ẹ̀dọ́ ọlọ́run kan tó wá síwájú yín ẹ wá sọ di nǹkan tẹ́ ń bọ wọn láwọn bọ ọya ta lọ ya ẹ̀dọ́ ọlọ́run ọba kan tó síwájú yín ẹ̀ ń bọ gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe jọ́sìn fún lónìí tán ń bọ yàtọ̀ sí Allah ẹ̀dọ̀ ọlọ́run ọba gbogbo wọn. ìyá ayọ́ náà ọlọ́run ló pẹ̀ yẹn òun burú rọ́bàkù ẹ̀sìn ọlọ́run ọba yẹn ẹ̀sìn Allah ọba tó ṣe póun náà ni ó dá yín alladhi khalaqakum walladhina min qablikum ọba tó ṣe pé òun lọba tó dá yín àtàwọn tó ṣíwájú yín làálàkú tọ́tàkù nítorí kẹlẹ́bà páyọ̀ ọlọ́run ọba tàbáwò àárín wípé ọlọ́run ọba ní kánàlì bẹ́ẹ̀ lọ́wọ́ wọn wípé àfàlà tọ́tàkù gbàtẹ́lẹ̀ àdìmítì kọ́lọ́run ọba ló dá yín tẹ́lẹ̀ admit pé ọlọ́run ọba ló dá yín òun ló ń ṣe jẹ mú fún yín òun ló ní kápá yín afọlá ti takùn ẹ ṣe wọ́n páyà ọlọ́run ọba lọ́lọ́ba fún wọn sọ nínú àyà ìgbẹ́ yín èèyàn rọ̀bùdó rọ̀bákùmù lẹ́nu ìpàlà kọ́kù ẹ̀sìn rọ̀bàkù that is Allah ọba tó dá yín tó ṣe Allah alẹ́ ní ìpàlà kọ́kù ọba tó dá yín walladhina min qablikum òun náà ló dá àwọn atáṣíwájú yìí náà la'allakum tattaqun nítorí kẹ́lẹ́ bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run olùpáyọ̀ ọlọ́run ọba lẹ́ni tí ń sin Allah tí ó ń sin nǹkan ní lẹ́yìn rẹ̀ la'allakum tattaqun alladhi ja'ala lakumul arda firasha wàsánà abiná àn bákan náà sánmà ó máa lé wa lórí báyìí wà á ń zàlà mí na sánmà ìmá àn òun ló ń rò òjò fún wa láti sánmà wà á kọjá bí mí na sàmàrà àti rìskọ̀n lákùn ó jáde pẹ̀lú orin tó sọ̀kalẹ̀ yìí àsàmàrà àwọn orúkún oríṣiríṣi bá ṣe ń jẹ ápù là ń jẹ pineapple là ń jẹ eléyìí là ń jẹ àgbálùmọ̀ là ń jẹ gbogbo ẹ̀ mina samarat rizqan lakum tí ọlọ́run bá fi parí ẹ̀ ó ní fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má wàá wá orogún pẹ̀lú ọlọ́run ẹ̀yin náà mọ gbogbo nǹkan yìí ẹ mọ̀ pọ́lọ́run ló dá yín ló ṣe jẹ ẹmu fún yín ló ní lórí yín òun ló tẹ gbogbo àwọn nǹkan yìí lórí bá fún yín ẹ má wọ orogún pẹ̀lú ọlọ́run ọba so ẹni tó lòun gbà pé ọlọ́run ọba ló dáhùn ló ń ṣe jẹun fún òun ló dá sánmọ̀ ló dálẹ̀ òun ló tẹ òun lórí ba ló tẹ òṣùpá lórí ba òun ló mú irúgbìn jáde ṣùgbọ́n ènìyàn ń gbà tí ó wà dúpẹ́ fọlọ́run ó fẹ́ dúpẹ́ fọlọ́run wo ó wá gbọ́ ọ̀dọ̀ Ọ̀ṣun Òṣogbo lọ ó wá lọ tọrọ nǹkan lọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo ó wá ń gúnra fún Ògún ó ń bẹ ajá fún Ògún àbó ń bẹ ẹran fún Ògún àbó ń ké pe Ọbàtálá gbọ́dọ̀ wá fi ọlọ́run tó lo gbà pé òun ló dá sánmà ló dálẹ̀ ló dórùn ló dẹ́ ọlọ́run ọba òun náà ni ó ké pe eléyìí lọ́lọ́wọ́ bá fi sọ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onífàlá tẹ̀lé ọ̀hún ma Allah ilahan akhara ó gbọ́dọ̀ pé nǹkan mí papọ̀ mọ́ ọlọ́wọ́ bá o fatakuna min al-mu'azzabin tó bá ṣe àfi àjọ ni balila afa'abud ọlọ́run ọba nìkan ni ó máa sì dọ́sìn fún wa kun mina shakirin ma bẹ́nu àwọn tí ó mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba sọ̀kálà ń gúnran à ń jẹ́jẹ́ à ń ké pé nǹkan níyàtọ̀ fún ọlọ́run ọba ẹni tó bá ṣe ìwé yẹn bẹ́ẹ̀ la ilaha illallah kò yé kò wúlò fún kò bá máa sọ jù bẹ́ẹ̀ lọ kó máa fa la ilaha illallah ẹgbẹ̀rún lójúmọ́ kó máa fọ ẹgbẹ̀rún mẹ́wàá lójúmọ́ tó bá ti ń ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run la ilaha illallah tó fò wúlò fún torí pé kí ni kò gbọ́ yé kò gbọ́ yé sọlọ́gbẹ́ eléyìí nǹkan tó pàtàkì ni kama la ilaha illallah ìjọsìn wa á fi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala so lára ìṣe tahqiqu la ilaha illallah òun ni àwọn àṣẹ tọ́lọ́run bá tún pa wá bíi ká kírun ni bíi ká ni bíi ká ájì ni àbí ká ṣe rọmúra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àṣẹ tọ́lọ́run bá pa wá nínú alukur'an nínú sunna ni àwọn àṣẹ tọ́lọ́wọ́ bá pa wá ìmú àṣẹ yẹn ṣẹ lára ìfi la ilaha illallah ìfìrí lẹ́yìn ntọ́lọ́wọ́ bá pa wá láṣẹ káṣí àwọn nǹkan wọ̀nyẹn lára ìfi la ilaha illallah káfìrí lẹ́yìn. bá a bá ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba sí òun la ṣe ń fi lá ilá ìlọ́lá láfihàn ilẹ̀ torí pé a gbọ́dọ̀ gbà wípé àṣẹ tí ọlọ́run ọba bá pa wá ó lékè gbogbo àṣẹ tí ẹlòmíín bá pa wá nísìnyí ọlọ́run ọba ní ká ṣe nǹkan báyìí èèyàn kan wá ní ká ṣe nǹkan tó yàtọ̀ sí ti ọlọ́run ọba ṣe ìfin lá ilẹ̀ òun ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìfìlà ìlàìlọ́lá nílẹ̀ ní ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tá a bá kọ̀ tá a bá fi tá a bá fi lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ní agbègbè yẹ láìláìlọ́lá wa ó ní kùdìẹ̀kùdìẹ̀ kò dúró déédéé kò jòkó dáadáa tábà tún wá gbà wípé ẹni tá a tẹ̀lé àṣẹ rẹ̀ yẹn a lè tẹ̀lé àṣẹ tiẹ̀ náà wọn àtọ́lọ́run kankan náà ni láìláìlọ́lá wa ó wó. owó pátápátá torí lẹ́yìn àmọ́yàn mi itan kó sí ọ̀rọ̀ ọlọ́run ọba a máa kọ̀m̀pìẹ̀ mọ́ ọ̀rọ̀ tí àwọn ẹ̀dá kẹ́kọ̀ọ́jọ nígbò mi wọ́n á ní constitution constitution tó bá fi lè tako òfin ọlọ́run ọba mùsùlùmí ò gbọ́dọ̀ gbé lórí ọ̀rọ̀ ọlọ́run ọba tó bá fi lè ṣe nǹkan tó tako tọ́lọ́run ọba ẹlẹ́ṣẹ̀ ni ó dẹ̀ fi question mark síbi láìrẹ̀ ẹ̀la rẹ̀ ṣùgbọ́n kò tí wò ó ṣùgbọ́n tó bá gbà wípé òun àti ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kankan náà ni kò sí ìta àṣẹ ń bẹ ẹni wọn ta bá mú ń bẹ àbí yẹn tiẹ̀ ju tọ́lọ́wọ́ bá lọ irú èèyàn bẹ́ẹ̀ láìra ìlọ́lá tó ń sọ jáde lẹ́nu ó ti wò láìra ìlọ́lá tó ń sọ jáde lẹ́nu ó ti wò so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbé àṣẹ ẹlòmíì lórí àṣẹ ọlọ́wọ́n ọba ẹni tá a bá wá tẹ̀lé àṣẹ rẹ̀ tá a bá wá gbà pé ẹnìyẹn náà agbé sí ipò ọlọ́wọ́n ọba ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá ṣe é ó ti kúrò nínú Islam ọlọ́wọ́n bá sọ ń pa àwọn èèyàn kan ó sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní alam tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayk. وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله نير يا نبي أوران ويهك نلا ونبا بنوه àwọn nígbàgbọ́ nínú rẹ̀ àwọn nígbàgbọ́ nínú tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ẹ tó ṣe alukur'an àti àlàyé rẹ̀ tá sí sunna wọ́n máa ń zílẹ̀ min qablika bákan náà àwọn onígbàgbọ́ nínú tíra tí wọ́n sọ kalẹ̀ ṣíwájú kó tó dé ọlọ́run ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n táwọn ń ṣe yuriduna ila taghut ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin wọn wọ́n gbé ẹjọ́ lọ sí ọ̀dọ̀ taghut kí là ń pè ní òun náà ni kullu ma ubida min dunillah gbogbo táwọn yẹn ti ń ṣèjọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba tó ṣe wípé wọ̀wọ̀rọ̀ bí bìlálì tó yọnu sí nǹkan ẹ̀ tọ̀gùtù èèyàn gbogbo tí àwọn èèyàn bá ń ṣe fún lẹ́yìn ọlọ́run ọba tó yọnu sí tọ̀gùtù ni àbí kó ṣe pé kí nǹkan yẹn gan fúnra ẹ̀ kóhun gan jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba àwọn èèyàn tó wá ń fún ọwọ́ yorùdúnà yẹtà wọ́n gbé ẹjọ́ lọ sọ́dọ̀ tọ̀gúùtì wọ́n fi alukur'an lẹ̀ wọ́n fi rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam wọ́kọ̀tù furu bí ọlọ́ọ̀ni ta rẹ̀ pọ́n láṣẹ ni pé kán ṣe kèfèrí pẹ̀lú tọ̀gúùtì torí pé ẹni tó bá fi lè lóun gba ìsìláàmù kò tún mọ́ gbé kó tún gba mọ́ wọ́kọ̀tù ọ̀yẹ́ furu bí ṣètọ́n dẹ̀ ní in tó ń fẹ́ ṣe òun ni kó fẹ́ sọ wọn nìyà mi tó jìnà tìfetìfe ní Suratul Baqara ọlọ́ni wa man yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-'urwatil wuthqa ẹni wá fi lè ṣe kúfùrù bit-taghut tí ó gba taghut kò gbàgbọ́ kò ń képe nǹkan mi kò ń gúnra fún nǹkan mi kò ń dẹ́dẹ́ fún nǹkan mi kò gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni kò ń tẹ̀ láṣẹ nǹkan mi tó bá takòtò ọlọ́run ọba irú èèyàn tó bá ń ṣe léyìn fọ̀pọ̀ káfọ́ra bíi tọ̀húùt ó ṣe kèfèrí pẹ̀lú tọ̀húùt wà á amana billah ó rẹ̀ nígbàgbọ́ nu ọlọ́run ọba wa man yakfur bíi tọ̀húùt wa yu'min billah faqad istamsaka bil urwati al-wuthqa la infisama lah irú èèyàn bẹ́ẹ̀ òun ló so okùn tó dera wọn ló so okùn tí ò lè já ṣùgbọ́n ẹni tó ń ké àlùjọ̀nú ni ẹranko ni tó ń képe lẹ́yìn ọlọ́run ọba láyè tó ti tó ẹkú képe ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ó ti dá lá ilaha illallah rẹ̀ ó ti dáwó so ló jẹ́ pé nǹkan yìí pàtàkì púpọ̀ ẹlòmíì nǹkan tí ó fi juwọ́lẹ̀ fún lá ilaha illallah òun náà ni àwọn nǹkan tán ló máa ṣe ẹni tó bá ti gba lá gbọ́ ó túmọ̀ sí pé kí ni ó gbọ́dọ̀ ṣe kú fún mr ogoji à ń gúnran fún nǹkan ní àlìjọ̀nú ní èèyàn ní igi ní omi ní gbogbo èèyàn yóò stọ́pù ẹ̀ ẹ ìpèsè kan ṣe ètùtù kan ṣe ń sìn kò dá sínú nǹkan bẹ́ẹ̀ mọ́ ìtumọ̀ lá ilá ilá so eléyìí ó ṣòro fún ẹlòmíì láti ṣe a wò pé ṣáà wà fi gbà bàbá wa ìta bá wọn tán ṣe àáfilẹ̀ àwọn bàbá wọn lè ṣe kọ́ má ṣe tutù wọn lè ṣe ṣe ìpèsè àwọn àti gbogbo àwọn kan ile ẹlòmíràn ni ẹ ṣe meji papọ̀ naa ni àmọ̀ ṣe ṣe la ilaha a àmọ̀ kírun àmọ̀ gbàgbà àmọ̀ lọ́wọ́dì adẹ́túnṣe tutù náà àtúnṣe ètùtù àtúnṣe ìpèsè gbogbo ẹni tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí papọ̀ mọ́lá ilà ìlọ́lá irọ́ ló pa torí pé tọ́lọ́wọ́ bá sọ ni pé wọ̀mọ̀ ń yẹ fúrú bí tọ̀hútì ẹni tó wá ṣe kèfèrí pẹ̀lú tọ̀hútì wàyí omídìlá tó wá gba aláàgọ́ fàkọ́dí stem saka bèlò ọ̀rọ̀ wọ̀tí ló sọ ẹni tó ṣe pé kíni tó di okùn tí ò lè jámú nìyẹn so ìtumọ̀ láìláha ò gbogbo nǹkan tó yàtọ̀ sí Allah ní nǹkan táwọn èèyàn ń ṣèjọ́sìn fún àgbà gbogbo ẹ̀ dànù ilá Allah àwọn àfi Allah àrílẹ̀ eléyìí làwọn afáǹpẹ̀ yìí kí ni anafiu wal isbat à ń negate àwọn àṣekìní àtúnfin rinlẹ̀ ìkílà à ń negate gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba Allah àgbà gbogbo ẹ̀ dànù àwọn àfi Allah àrílẹ̀ so ìtumọ̀ la ilaha illallah ni so ẹlòmí ó ṣòro fún láti dúró ti eléyìí ó ń bẹnu olóńgbà islam ṣùgbọ́n kò lè ṣe islam tiẹ̀ àfi kó tún ṣe gbogbo àwọn nǹkan tí ó dáa ẹ kó ṣe gbogbo ẹ̀ papọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó ń ṣe mùsùlùmí mùnáfìkì onírú àwọn èèyàn bẹ́ẹ̀ mùnáfìkì irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn tún wọ́ọ̀sì ju ọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn bá la ilaha illallah ọlọ́wọ́n bá ní innal munafiqina fi darkil asfali minan nar àwọn munafiki ìsàlẹ̀sàlẹ̀ náà wọ́n ni wọ́n máa bẹ̀ torí pé àwọn èèyàn míì tún ṣìnà látara tiwọn ẹ̀rọ pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n àwọn náà ni wọ́n máa bo òrìṣà àwọn ni wọ́n máa ṣe ìpèsè àwọn ni wọ́n máa ṣe ètùtù àwọn náà ni wọ́n tún máa kírun méjèèjì ò lè lọ papọ̀ àmọ́ yá àwọn èèyàn tí ó sọnù látara wọn náà rò pé nǹkan tó ṣe dá ṣùgbọ́n àwọn kan tí wọ́n àwọn láwọn ò ní ṣe la ilaha illallah àwọn ò ní gbà àwọn ò ní sọ torí pé kí ni ẹ táwọn bá sọ àwọn á dira ni ìwé eléyìí ló ṣẹlẹ̀ sí Abu Talib ẹ̀gbọ́n bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀dọ́ rẹ̀ lànà gbé tánà bí egbọ́n jù bàbá yìí lára ògbóǹtarìgì àwọn kèfèrí Mẹ́kà ni anábì wọn sọ fún bàbá yìí sallallahu alaihi wasallam ìgbà tí bàbá yìí tí ikú súnmọ́ anábì wọn sọ fún pé yàrá èrè ọkùnrin kú la ilaha illallah ẹ̀sọ́ la ilaha illallah ashhadu laka máa fi jẹ́rìí fún yín níwájú ọlọ́run ọba tó bá ṣe pé mi àti yín ni àbí kí n yọ ẹ èèyàn wá lẹ yorùbá ni yóò ní ṣe ṣe láìláìlọ́lá mi láìláìlọ́lá mo ti sọ ó bá dẹ̀ sọ tán yóò gbà mí tí wọ́n ti ń gbógun lọ ó bá sọ tán yóò gbà mí tí wọ́n ti ń ṣe kíni tán ti ń ṣe tutù yóò gbà bẹ́ẹ̀ lọ ó bá sọ tán yóò gbà mí tí wọ́n ti ń ṣe ẹbọ lọ yóò pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n àbúkọ́ ìbò lóhùn òní sọ olóhùn òní sọ torí pé mọ̀túmọ̀ ìtàní kò sọ ìtàní kò sọ ní pé la ilaha illallah gbogbo nǹkan táwọn ń gbọ́ yẹn àwọn ń gbóná fún jẹjẹ gbogbo ẹ̀ kó ń gbàdá mi illallah àfi Allah nìkan ó tóbi ní ọkàn àbútọ́ olóhùn òní sọ lé anábì sallallahu alaihi wasallam èyí tí ó ń sọ fún ọ̀nkù rẹ̀ nìyẹn ìdí náà lè إلهكم صلاة إلى الله أعجب لك إلى الله أشهد لك إلى الله eléyìí ni màá fi ṣìgbẹ́ iwájú ọlọ́run ọba olówó ní sọ kọlọ̀n kó mọ̀ fún wa ní ọ̀rẹ́ burúkú ẹni yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́jọ́ jẹ́ ògbóǹtarìgì níbi ẹ̀bọ níbi iṣẹ́ kékeré àwọn àwọn sọ fún wípé abatọ́lì eré abútọ́lì àtẹrùgbàbù àmìlẹ̀tì abdulmutali ṣé wàá tẹ̀lé ntọ́nà ẹ̀yìn sọ wàá fi ọ̀nà bàbá tiẹ̀ lẹ̀ ṣàǹkó náà bá fi ọ̀nà bàbá wa tán fi pè wá àwọn náà wò pé ah bàbá wa bàbá wa irú yẹn lẹ́ni àwọn yẹn ń lò fún ibi àtẹrùgbàbù àmìlẹ̀tì abdulmutali ṣé wàá fi ọ̀nà abdulmutali lẹ̀ yóò ti wo ànábì báyìí ànábì wa sọ pé àwọn fúnlá ilẹ̀ ìlọ́lá fúnlá ilẹ̀ ìlọ́lá tó bá tún wò báyìí àwọn iná àtúnṣe pé Abu Talib èrè Abu Talib àtẹrùgábù amílẹ̀ àtẹrù Abu Talib wá fi wọn náà bàbá ilẹ̀ yóò tún wo àwọn náà báyìí àwọn àjọ ń gbà mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n tí Abu Talib padà sọ gbẹ̀yìn ni pé òun bẹ lórí ọ̀nà Abdul Muttalib ọ̀nà bàbá òun bẹ lórí ọ̀nà bàbá òun tó padà sọ gbẹ̀yìn yẹn kí ló fà tí òfin sọ láìlẹ́lá òun náà ni ó ń sá fún ìsọlẹ́nu ló ń jẹ́ pé nínú fóẹ̀mù ẹ̀kan tó compose ó ní wàlàkọ̀dé alimtubi annabina muhammadin min khayri adiyalil bariyati dina ìtí muhammad ń pè wá sí mo mọ̀ wípé kò sí ẹ̀sìn tó fi dàtò ó mọ̀ nínú ọkàn rẹ̀ pé kò sí ẹ̀sìn tó fi dàtò bó ṣe mọ̀ pọ́lọ́run ló dáhùn ló ṣe dẹ̀mú fún un ló ní kápá lórí ohun ṣùgbọ́n kó wá sọ wípé òun ò ní sin gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́ ọ̀rọ̀ à ń ṣètùtù à ń gbẹ́bọ à ń ṣe gbogbo àwọn nǹkan yìí òun ti parí gbogbo òun ò ṣe mọ́ òun ò gúnra fún bàlù mọ́ òun ò pé ó zà mọ́ Allah nìkan lòun ò mọ̀ képe lòun ò gbára lé lòun ò gúnra fún ìtókù náà ni ìtókù fún náà ni ṣùgbọ́n ìtàwọn èèyàn ó sọ kò jẹ́ kó lè fi nǹkan ẹ lẹ̀ ó ní walaqad alimtu bi anna dina muhammadin min khayri adiyani al-bariyati dina ó ní lawla al-malamatu aw hidaru masabati lawajadtani samhan bi dhaka mubina ó ní rí ànábì gbogbo tó ń sọ yìí ká ní wípé tí wọ́n ṣe pé mò ń wo ewu táwọn ló mọ̀ ọ́ mi ní sọmọ kékeré mọ́ at this age nínú ẹbí wa èmi náà ni mo dàgbà èmi ni olórí ẹbí wọ́n sọ pé mi tí mo jẹ́ ẹbí màá wá da nǹkan táwọn bàbá wa fi lẹ̀ màá da gbogbo ẹrú màá wá tẹ̀lé ẹ mo mọ̀ pé sì tó ń pépè sí kò sẹ́sì tó rà rẹ̀ ṣùgbọ́n ìsọlẹ́nu yóò mú fún mi ìdójútì ni láwùlà ìmọ̀láàmọ̀tù àwọn ìfìdárò masabati ọ̀rọ̀jẹ́ tẹni sáfà bí dáka mọ̀ bí yàn èmi gan ni ìbá kún ẹ lọ́wọ́ láti lè mọ spread rẹ̀ tí màá mọ ṣàlàyé fáyẹn ènìyàn pé ẹni tí ò bá gbẹ̀sìn wọn mọ̀ wọ náà èmi gbẹ́ mi bá máa ṣe alápá mi bá máa ṣe agbẹ́tẹ̀rù rẹ̀ ní ṣùgbọ́n tí bá bẹ̀rẹ̀ sí ṣe olóyè wa ni ah bàbá orí ti dàrú ọmọ kékeré yìí wá ló ń kọ́ńtró yìí ní tí òde kí n lè ṣe ni alimami Bukhari wọ́n gbà wá bákan náà imam Muslim olórí sọ wípé láwùlá àtò ayé rẹ̀ ní Quraish tí a gbé Quraish a máa bú mi ni ìpè làkọ́tù yà ẹ̀yìn àti tó fẹ́ kí n sọ yìí máa sọ máa sọ tó fẹ́ kí n sọ yìí ṣùgbọ́n tí n bá sọ lá ilaha illallah àwọn kùrẹ́ṣì ọmọ ọ̀bú mi so Abu Talib máa ń tí ànábì ń pè wù sí tó bá ṣe pẹ́lú mi lónìí ni yóò ní ẹ́ kílẹ̀ ní sọ lá ilaha illallah mo ti sọ ó bá dẹ̀ sọ tán yóò gbàbí tó ti ń ṣe bọ́ ibi tó ti ń gbóná fún nǹkan tó ń jẹ́jẹ́ fún nǹkan tó ti ń ṣe tutù gbogbo ẹ̀ yóò tún gbàbẹ̀ lọ ẹlòmí òun náà ni bàbá àdínní mọ́ṣáláṣí òun náà lórí kíni olórí àwọn ẹlẹ́bọ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ munafiki ń pe owó èèyàn bẹ́ẹ̀ innal munafiqina fi darkil asfali minan nar ìsàlẹ̀ ìsàlẹ̀ náà níyà ti tiwọn ìsìlẹ̀ àkóṣe islam àbí kò mọ́ṣe islam ṣùgbọ́n tó bá mú nǹkan ní ìpapọ̀ mọ́ islam ní ọlọ́run nígbà ọlọ́run subhanahu wa ta'ala ní ala lillahi ẹ̀sìn tó pure ọlọ́run wa lónìí yìí o ẹ̀sìn tí ò bá ti pure kò ń ṣe tọ́lọ́run ló ń jẹ́ pé nǹkan yìí agbọ́dọ̀ pàkíyèsí ara wa sí la ilaha illallah ó dùn sọ lẹ́nu ṣùgbọ́n ká ṣiṣẹ́ tọ̀ òun ni tí ànábi wa pè pè sí ẹni tó ń sọ lẹ́nu tó ṣe wípé opposite ẹ̀ ló ṣe mùnáfìkì ni o mùnáfìkì òun lẹni tó ń sọ lẹ́nu tó ń ṣe opposite ẹ̀ ó ń sọ lẹ́nu òun náà ló ń ṣètùtù ló ń gbẹ́bọ ó ń sọ lẹ́nu òun náà ló ń ṣèpèsè fún àwọn nǹkan mi lẹ́yìn ọlọ́run munafiki ni irú èèyàn bẹ́ẹ̀ irun tó ń kí àwẹ̀ tó ń gbà kò lè gbé lọ bí kankan o ọlọ́run ọba ò ní lọ́wọ́ rẹ o ọlọ́run ọba ní walladhina kafaru àwọn tó ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run a'maluhum kasarabin biqi'atin yahsabuhu adh-dhama'anu ma'an iṣẹ́ dáadáa tó ń ṣe irun ni o àwẹ̀ ni o ájìnà ń lọ ni o kàsàrà bí à ń pe náà ni ìyàsọ́nù ọ̀gọ́mọ anumá tó ṣe pẹ́ni tó ń bẹ̀ǹgbẹ̀ tó wá ń wo wájú tó ń wo ilẹ̀ tó ń wo ọ̀kan yóò máa rò pé tó ń rí omi ni ẹni tó bá ń bẹ níbi ọ̀dàn òun ni ó gbọ́ nǹkan tí mo ń sọ yìí ẹni tó ń bẹ lórí ọ̀dàn tó ṣe wípé òǹgbẹ wa ń gbẹ tó bá ń wọ ọkàn ọkàn rẹ ó mọ balẹ̀ kó o ti fẹ́ débi tómi wà hátà ìdájọ́ àwù tó bá débẹ̀ lànà yẹjú kò ṣe wọ́n jẹ́ tán láyé dá ó wá pàdé ọlọ́run ọba ọ̀pọ̀ ìsáàbà ọlọ́run wa san ní ẹ̀san iṣẹ́ tó ṣe dàtí ìṣe kékeré tó ṣe nù wọ́n la ọ̀sẹ̀ rí orí ìsáàbà ọlọ́run ọba tó yára san ilẹ̀sàn ni kọ́lọ́run ọba kí kò ṣàánú wa sólè tí mo ń sọ mo ń sọ fúnra mi kí n wo iṣẹ́ mi kí n má ṣẹbọ pẹ̀lú ọlọ́run kí n má worogún pẹ̀lú ọlọ́run kí má dàlá ìláìlàlá mi rú bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹnì kọ̀ọ̀kan wa náà ẹjẹ́ ayẹra wa wò à ń pa nǹkan mi papọ̀ mọ́ ọlọ́run à ń gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ ìta ń sọ yìí kò ń ṣe pé mo gbà pọ́lọ́ ọba ló dá mi mo gbà pọ́hùn ló ń ṣe jẹ́ mú fún mi mo gbà pọ́hùn ló ní gbogbo ayé àbúlá àbítọ́lọ́ ọba ṣépè fún nínú Quran òun náà gbà pọ́lọ́ ló dáhùn o ó gbà pọ́hùn ló ń ṣe jẹ́ mú fún òun o ṣùgbọ́n pírọ́blẹ́mù tó ní òun ni pé òun ò ní gúnra fún nǹkan òun ò ní gúnra fún ọlọ́run ọba nìkan òun ó máa gúnra fún nǹkan mi òun ó ké pé nǹkan mi lẹ́yìn ọlọ́run náà bẹ́ẹ̀ni tábẹ́bí ń sọ fún òun ò ní gbà nábì ló jíṣẹ́ òun ó ṣe bóun ṣe báwọn bàbá tòun tán ṣe ni ṣe eléyìí ẹ jẹ́ ká yẹra wa wò ká má tẹ ẹ̀sìn wa rú ìmọ̀ tẹ fún igi ká má tẹ fún ọ̀pá eléyìí gbé yàn kúrò ní islam yìí ọmọ ẹ̀yà àwọn èèyàn ló ń ṣe lónìí ní orúkọ páńwá ipò agbára kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ìṣàánú wa inṣàlá àdàbí ndí ọlọ́mọba subhanahu wa ta'ala ìtàbára sọ iná kọ́lọ́mọba kúlẹ̀kúlẹ̀ pẹ̀lú kankan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك àti rí àpá tí ó lè rí ó lóun gbọ́ pé wọ́n ní àkókò nígbò wọ̀ ó fi láéláé kò lè wọ̀ náà ní kó mẹ́rin rẹ̀ wá ó wá ka kúẹ̀mù kẹta yìí wípé a ó mú ọ̀nú ẹ̀mí ààrẹ pé ìsìláàmù ọ̀nà ó gbọ́dọ̀ lọ ẹ̀kan pé pẹ̀lú òtún ṣe ìsìláàmù náà nìyẹn pé kò lè wọ̀ náà ẹ̀rọ abúlé Alhamdulillah, as-salatu was-salamu ala rasulillah wa ba'd kí èèyàn gbà wípé Islam lọ́nà kò tí ì sọ di mùsùlùmí fìràáhùn òun náà gbà wípé la ilaha illallah òun ni the right thing ṣùgbọ́n gbà tó gbà ìgbà tí òwúlò fún un torí jẹ́ pé ọlọ́run bá sọ̀rọ̀ pa rẹ̀ ó ní ámẹ́ntù annahu la ilaha illa alladhi amana bihi banu isra'il mo nígbàgbọ́ wípé kò sí ìlà òkan illa allati illa alladhi amana bihi banu isra'il àbíyí tí banu isra'il tí wọ́n gbàgbọ́ ṣùgbọ́n bí ọlọ́run bá ọlọ́wọ́n bá ní àlán ṣé ìsinmi fẹ́ gbà wọ́kọ́dọ̀ aṣọ ìtàkọ̀mù ó ti takò tẹ́lẹ̀ ṣùgbà tó sọ gbọ́dọ̀ ńlá ìlà ìlàlá ó sọ nígbà tí ò wúlò fún mọ́ ìgbà tó rí ikú so ló jẹ́ pé ẹni tí ó ń pọ́ka kú tó ṣe pé ó ti ń kú lọ wà nílá ilẹ̀ ńlá ó lè mọ wúlò fún mọ́ ṣùgbọ́n pé pàtí wáyé pé gbà tó sọ ìgbà tí wọ́n ti ìfẹ́ gbẹ̀mí rẹ̀ ni olóṣì sọ yí pé la ilaha illallah ó sì lè wúlò fún nígbà yẹn gẹ́gẹ́ bí tí mo sọ kẹ́yìn àwọn mọ̀ nínú ọkàn rẹ̀ wípé ọ̀nà ní ní o túmọ̀ sí kankan kò sọ́ di mùsùlùmí o gbàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ń pa Fáráò àti ànábì Musa alayhi ọlọ́wọ́ bá ní wajahadu biha firaun àtàwọn èèyàn rẹ̀ wọ́n takò àwọn àmì wa wọ́n takò àtakò musa wọ́n takò gbogbo nǹkan tó ń sọ ṣùgbọ́n wáyé sọ́yìn kan náà ta àǹfùsù wọn zolman wàrẹ̀lúwà ṣùgbọ́n ọkàn wọn ó mọ̀ kó dodo ni ṣáfà yẹn máa pe firaun náà ní mùsùlùmí ọlọ́run wa sọ́yìn kan ta àǹfùsù ọkàn ó mọ̀ kó dodo ni so ìgbà míì ẹ lè mọ̀ pé òdodo ní nǹkan ẹni tó mọ̀ pé òdodo ní nǹkan tó ń takò tọ́lọ́wọ́ ò ní ṣe so ó ṣe tó ń pè ní kúfùrù istikbar kúfùrù istikbar òun ni ká mọ̀ pé òdodo ní ṣùgbọ́n kálá ní ṣe káwọ́ pé wo máa ṣe ru eléyìí tẹ́lẹ̀ àwọn afọ́mọ oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn máa fi ń ṣe kékeré kúfùrù istikbar òní káwò pé lẹ́bù tó wá ju irú nǹkan báyìí lọ ẹ̀sìn tí ẹ̀yin rí fúnra fún ṣe lè gbá máa ṣe ẹ̀sìn yẹn kò sáwọn olówó olówó olówó bẹ́ẹ̀ ni ṣẹ́yìn tẹ́ ń ṣẹ́sìn yìí náà àrùn lẹ́bù tó wá ju eléyìí lọ so kúfùrù kí ni ìsìnkú kúfùrù lè rí rọ́ọ̀tù kéèyàn ò pé mi ti ẹ̀fẹ́ gbọ́ mi ìfẹ́ gbọ́ ó ń ṣe wá sí mi ìfẹ́ gbọ́ ẹni sí i so ọlọ́mọba subhanahu wa ta'ala kò ní sọ ẹni tí ó mọ̀ nù ọkàn rẹ̀ kó dòdò ni ṣùgbọ́n wá ń takò àwọn ń ṣe nǹkan tó takò ní gbangba ta kò ní fi tó wà nù ọkàn rẹ̀ ni kó lè ní tó wà fi sán ní ẹ̀sán dáadáa iṣẹ́ ọ̀rọ̀ mi yé tó wà nù ọkàn rẹ̀ yẹn ó gbọ́dọ̀ bá ń tí ó ń bẹ níta mu. ìtòdẹ̀ ń bẹ níta náà gbọ́dọ̀ bá ní tó ọkàn mú nísì mùnáfíkì ó ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ń ṣe yẹ kò bá gbọ́ méjèèjì ò lọ́pọ̀ mùnáfíkì ń kírun ṣùgbọ́n kò bá ń ṣe yẹ kò bá gbọ́ ó kàn ń ṣe nítorí pé ó ń sá fún ìsọlẹ́nu ní Madina ìwà mùnáfíkì wà wọ́n lè ṣe pé wọ́n ń bẹ̀rù àwùjọ mùsùlùmí ṣùgbọ́n wọn níbi níbi mẹ́sẹ̀jì ànábì yẹn wọ́n wá sọ pé àwọn gbà ṣùgbọ́n ní ọkàn wọn gbà sọ́rọ̀míyé mùnáfíkì nù ẹni tó ṣe pé òun ó gbà níta kò bá nú ọkàn rẹ̀ àníkí mùnáfíkì ẹlòmíì nínú ọkàn rẹ̀ ó mọ̀ pé dòdò ni ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ó fi ń takò nǹkan yẹn pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ń takò yìí ṣùgbọ́n tó wáyé lè wá sọ fi bẹ́ẹ̀ àfà gbogbo ń tẹ̀yìn náà sá mọ̀ kó dòdò lẹ́ ń sọ ṣùgbọ́n àkàn ń takò ní torítorí tá a ti ń jẹun ọlọ́wọ́ ní sọ pé torí kó lòun ó mọ̀ nù ọkàn rẹ̀ kó dòdò lè yóò jẹ ìyá ẹni tó ń takò nǹkan yẹn náà ni ṣòkòwáyé kò jẹ́ bó ṣe jẹ́ ṣe tí àfà yẹn sọ ìsọkúsọ ọ̀rọ̀ ni sọ̀rọ̀ jẹ́ pé ńgbà tí Abu Talib tó kú inú ànábì bàjẹ́ torí pé Abu Talib ó dúró ti ànábì gan ó ṣe pé ó dúró ti nítorí tọ́lọ́nkọ́ ó dúró ti nítorí mọ̀lẹ́bí tọ́lọ́ ló kú fún wọn gẹ́gẹ́ bí bàbá àwọn kèfèrí dẹ̀ ń tijú rẹ̀ láti má fi àtàkì ànábì sallallahu alaihi wasallam wà ó pẹ́ni tó ń ṣerú nǹkan báyìí fún ẹni yìí nìyí kó tiẹ̀ gba ìsìlámù ṣùgbọ́n ó kú lórí ìlànà bàbá tí ẹni ó kú ní kéfèrí ànábì wá banújẹ́ lórí ẹ̀ tí ọlọ́run sọ fún ànábì sọ̀lá àṣẹlẹ̀ ọlọ́run bá ní innaka la tahdi man ahbabta wọ́n lè nífẹ̀ẹ́ èèyàn ẹni tó nífẹ̀ẹ́ ò lè fi mọ̀nà walakinna Allah yahdi man yasha ọlọ́run ni máa fẹ́ ni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti fi mọ̀nà mọ̀nà wọ́n lè nífẹ̀ẹ́ rẹ̀ ìpẹ́ ni yóò fẹ́ kó mọ̀nà ṣùgbọ́n tí o bá sínú èròǹgbà ọlọ́run bá pé yóò mọ̀nà kò sí tó lè ṣe lórí ẹ̀ so kò jẹ́ bí ó ṣe jẹ́ wọn lọ́wọ́ rẹ̀. Lẹ́tọ́ gba ọ̀sùn ìgbẹ́kẹ̀lẹ̀ kankan. A ti sọ fún wa pé lọ́wọ́ fẹ́ rékọ̀dù. A ti mọ̀ ti pé ilé ayé ká mọ̀ ṣe àtàwọn sálẹ̀ ń pọ̀ lọ́wọ́. Wọ́n á kó àwọn arìnkè ní yóò mọ̀ ní sọ̀rọ̀ lẹ́tọ́ra. Tòun láì ní pé ẹni tí ó bá ti mú fóònù ni wọ́n sì rí ẹni yóò wá gbàdá nípọ̀ àwọn ìgbójú àbá yẹn ti fẹ́ gbogbo pa tó owó ní o fẹ́ ní o kò ní pé èmi. Thank you àwọn tó ń ṣe ẹ̀sìn yìí àwọn máa ń kí wa pé àwọn máa lè tó máa rí wa ṣé àwọn náà lè máa kí wọn ní kí káwọn máa kí wọn ní ilé ẹ̀sán wọn máa ń kí àwọn táwọn ò Nàmà alhamdulillah salatu salamu ala rasulillah wa ba'd. Kò sí tó kejì. Inna dina indallahi al-Islam. Allah ní ẹ̀sìn recognize Islam. Nínú ayà mi, ọ̀nà yẹ́ tẹ̀lé ìbéèrè Islam dínà, ọ̀nà ìkúbálà mi ẹni tó bá tún wẹ́sì ní yàtọ̀ fún islam ọlọ́nlá nígbà lọ́wọ́ ọwọ́ abẹ́lẹ̀ ákírátì ní ọkọ̀ àkìrí tó bá dijọ́ alkiyama ló mọ̀ bẹ́nu àwọn ẹni òfin sokosi tó ń jẹ́ ẹ̀sìn kejì ẹ̀sìn ẹ̀yọ̀ kan náà ló ń bẹ ọlọ́wọ́ bá ní ṣàrọ́ alákùnrin ẹ̀sìn ní máa sọ̀bí nuhan والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين kọlá tẹ̀tàkọ́rọ́ kò fi ọlọ́ni tó ń ṣe lókùn fún ilé sí òun náà ní ta sọ fún nuha àti ta sọ fún ibrahim àti ta sọ fún musa àti ta sọ fún isa an akimu din شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليكم ما وصينا به ابراهيم وموسى وعيسى an aqimu din wala tafarraqu fi ìta ṣe ní ẹ̀sìn òun náà ní ta sọ fún nù àti ìta àfihàn rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọmọ wa sọ́yìn àbí Ibrahim ìta sọ fún Ibrahim wa Musa àti Musa àti Isa kí ni kaná an aqimu din ẹ̀sìn ẹ̀gbẹ́ dúró kò sọ pé aqimu ad-diyan din ẹ̀sìn ọ̀kan ni ad-diyan ni plural ó ní an aqimu din ẹ̀sìn ẹ̀gbẹ́ dúró wàlá tatafarraqu fi ẹ má fún yẹlẹyẹlẹ lórí rẹ̀ ẹ má fún yẹlẹyẹlẹ lórí ẹ̀ so ká sọ wípé ẹ̀sìn kejì ẹni tí ò lágbọ́yé tí ó sọ pé àwọn ẹlẹ́sìn kejì ẹ̀sìn tó ń jẹ́ ẹ̀sìn kejì ẹ̀sìn ọ̀kan náà ni òun náà ni ẹ̀sìn anábì Musa ẹ̀sìn anábì Isa ẹ̀sìn anábì Ibrahim ẹ̀sìn anábì Nuh ẹ̀sìn anábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni so ká sọ àwọn èèyàn ní tí ó ń ṣe mùsùlùmí kí wá ìpè sàlámù aleikum a lè dá lóhùn tá a bá rí pé ó sọ dáadáa káwa náà ní aleikum sàlámù ṣùgbọ́n tá a bá fẹ́ kí wọn tá a bá fẹ́ kí wọn á kí wọn ní kíkí tí kò ń ṣe tó tako ẹ̀sìn níbi ká kí wọn ẹ̀ka àárọ̀ ẹ̀ka ọ̀sán ẹ̀ka alẹ́ good morning good afternoon good evening a lè kí wọn bẹ́ẹ̀ ìyẹn tá a bá fẹ́ kí wọn tó ṣe pé àwa la fẹ́ bẹ̀rẹ̀ kíkí adẹ́ni tí ó ṣe mùsùlùmí fẹsẹ̀ á fẹ́ kí a ní sọ pé salamu alaykum níta fi kí ni good morning ṣùgbọ́n tó ń bá kí wa ní salamu alaykum àwa náà lè dá lóhùn padà pẹ̀lú tó fi kí wa ọlọ́run bá ní وإذا أويتم بتحية فحيوا بأحسن منها أو ردوها tọ́ba kí ní kíkí kan ẹ̀fún wọn ní ti ó dáa jù lọ àbíkẹ́ kí wọ́n lè lè mọ́ ṣe kí ọláwà. náà nígbà tó ti stọ́ọ̀pù àti mọ ṣe nǹkan tí ó ń ṣe tẹ́lẹ̀ ní ìlànà ẹbọ ní ìlànà kẹfìrí tó ti stọ́ọ̀pù ẹ̀ èyí ò ti lọ nù so n tó da òun ni wípé kó sọ la ilaha muhammadu rasulullah àbí ashhadu an la ilaha wa anna muhammadan rasulullah eléyìí ó dáa kó sọ ṣùgbọ́n ìtẹ̀yàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan kèfèrí tó ṣe tó bá ti stọ́pù ẹ̀ tí ò ṣe mọ́ tó ronúkúwàdà lórí ẹ̀ ó ti padà sínú Islam ó ti padà sínú Islam ṣùgbọ́n kó lè fi ṣe dáadáa kó sọ la ilaha illallah muhammadu rasulullah so kó sọ kó lè bá fi ìkú dáadáa bọ̀kárí pé kò sọ náà gbà tó ti jáwọ́ bí àwọn kan tó ṣe tó ti ronú tó wàdà lórí ẹ̀ ìka ti lọ nù so islam tuntun òun nìkan tí ó ń ṣe káwáwẹ̀ ìwẹ̀ yíyún lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì ní wọ́n bá pé kò kìí ṣe ọ̀nà yìí dàtí torí pé mo fẹ́ wẹ̀ mo gbọ́dọ̀ stọ́ọ̀pù ẹni tó fẹ́ gba islam ìyẹn ló fẹ́ gba islam sọ wá tó bá gba islam sí wá ní wàá ti wẹ̀ kò ti stọ́ọ̀pù ara wọn kò dìstọ́bù ara wọn torí pé ìwẹ̀ gẹ́gẹ́ fúnra ẹ̀ ní tẹni tó gba Islam so àwọn afáàbí gbà pé kò ṣe ọ̀ràn yìí torí pé àmọ́ iye àwọn èèyàn kan gba Islam tánàbí oníkan lọ́wọ́ tàwárà àwọn èèyàn kọ̀ọ̀kan tánàbí oníkan lọ́wọ́ so àwọn ẹ̀yẹn àwọn afáàmì gbà wípé fún ìdí kan sí ìdènà náà sì ní kan wẹ̀ gbẹ́lómi ni wọn oníjẹ́nẹ́bà lára tẹ́lẹ̀ lànà ìfi ní kí wọ́n wẹ̀ so àwọn àfáà mi tú sí bẹ́ẹ̀ àwọn mídẹ̀ tú sí pé ó túmọ̀ sí pé nǹkan tó dáa ni kò ń ṣe pé nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn so gẹ́gẹ́ bí àárín rẹ̀ ṣe jẹ́ so kó gba ìsìláàmù rẹ̀ àti pé pé ó ti rẹ̀ ní ṣe ìsìláàmù lọ kó máa ṣe lọ so wíwẹ̀ rẹ̀ tó bá wẹ̀ ó tó fi gbà sí náà ni wọ́n lọ́wọ́. Number four. Number four. Number four. Àwọn ọmọ wa wọ àwọn bọ̀ kí n ṣe sọ̀lá àtúnwọ̀n ọba kánìkọ̀lá ìdarí ọ̀la. Bí ẹlòmíì kú tó wá fẹ́ kú, wọ́n máa tó kó láìláì lọ́wọ́ ọmọ ọmọdé ọ̀sùn láì. ẹni tí ó kí ń kírun rárá èyí tí ó tẹ́wọ̀n kò ní pé kò ń ṣe mùsùlùmí kò ń kírun rárá rárá ìran ọ̀ràn yẹn wákàtí márùn-ún kò kí kankan níbẹ̀ tó tó tẹ̀wọ̀n nítorí ìrìn yóò kí ṣe mùsùlùmí ká ní pé ó ń kíkan ó ń gbà kan sí ó kíkan kò kíkan irú yẹn ní a sọ pé mùsùlùmí ni ṣùgbọ́n ẹni tí ò kírun rárá ìwé èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí ní ti ó tẹ́wọ̀n ìkan lára àwọn ẹni ìṣíwájú nínú àwọn tabi'un abdullahi bin shaqiq al-ukaili ó ní kana ashabu rasulillah sallallahu alayhi wa sallam la yarawna shay'an min al-a'mali tarku àwọn ìrùsọ̀lá àwọn sàábì àmìsọ̀lá àtàlá wọn àríṣẹ́ kan ní àwọn ṣẹta àmọ́ ìṣe àwọn gbígbà ní o zàkà yíyọ ní o áàdìrí lọ ní o téèyàn kan wá abandon tí ò ṣe é tẹ́ni ó sì wá jẹ́ mùsùlùmí àti tí ẹnìyẹn máa jẹ́ kèfèrí àyàfi èrò nìkan ẹni tí ò kírun kò lè jẹ́ mùsùlùmí eléyìí ọ̀rọ̀ àlòkálí nínú àwọn ẹni ìṣíwájú abdullahi bin shaqiq al-uqayli rahimahullah ta'ala bákan náà alimamu malik nínú muwatta wọ́n sọ nígbà tí umar radiyallahu anhu tó ń bẹ lórí ibùkúnkún àwọn èèyàn wà lọ bá wọ́n wá sọ̀rọ̀ ìwọ̀n àṣùbà kù ó wá ní sáwọn èèyàn ti kírun wọn ló ti kírun wọn ti kírun umar wa ni la hazzo fil islam liman taraka sọlá ẹni tí ó kírun kò nífin nínú islam eléyìí àti àti àwọn mínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kí àwọn àfá mi gbà orúkọ ẹni tí ó kírun kò ṣe mùsùlùmí bó ti rẹ́ para àwọn àfá àtàsọ yìí pé mùsùlùmí ni lópin ìgbà tí ó bá ti tako èrò ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n òun ni èyí tí àwọn sàhábà rẹ̀dùwánilá àlẹ́yìn tí wọ́n wà lórí ẹ̀ so níta fi lè sọ pé nìyẹn mùsùlùmí oníkárí tó kíkanú àwọn ìrìn wákàtí mara wọn ṣùgbọ́n pé òkè rárá tó lọ jẹ́ pé ọlọ́run ọba ìró èèyàn bẹ́ẹ̀ òní pé nínú Islam wọ́lá wa rẹ̀. ẹ̀rọ òbèrè ó ní àtọ́lọ́mìta máa ń ṣe níjọ tọ́ọ̀sì àti sẹ́ńdẹ̀ẹ́ ṣé kò bá ẹ̀sìn jẹ́. àsàlátù tí àwọn èèyàn máa ń ṣe ní thursday àti sunday alhamdulillah kò sí ẹ̀rí kankan láti ọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó ní ká máa ṣe àsàlátù thursday àbí àsàlátù sunday àsàlátù sunday àwọn èèyàn kọ́pì àwọn kírísítẹ́nì thursday àwọn èèyàn wọ́n gbé kalẹ̀ ní ẹni tí ó wò pé àwọn kankan special máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ṣùgbọ́n àsìkò tá a ṣẹ́ sí àti bá a ṣe ṣe àṣọ́rí aṣòfin ni máa gbérú ẹ̀ kalẹ̀ so àsàlátù tí àwọn èèyàn ń ṣe ọjọ́ tán mú fún bídíà ni mọ́ṣẹ́ ń ṣe bídíà ni ń ṣe ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn mílẹ̀ ní àwọn láníyàn tó dá agbékalẹ̀ nítorí pé káwọn máa kó àwọn ọmọ wa lọ chọ́ọ̀chì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń fi bídíà fi takò bídíà tàbẹ́ takò bídíà súnà là máa fi takò rẹ̀ so o fẹ́ kọ́ ọmọ rẹ lọ chọ́ọ̀chì náà lọ lé kéwú jẹ́kọ́ máa gbọ́ wà sí bíi ìwọ náà máa gbọ́ wà sí bíi èyí wù lẹ́ẹ̀ fi ẹ̀kíbi ara yín tó ṣe pé èèyàn kan òfin lè dá ẹ̀sìn yín tí ó nílé dàrú máa yín lójú ṣùgbọ́n kò wọ́n pẹ́rù táwọn náà ń ṣe káwa náà gbèrú rẹ̀ kalẹ̀ lọ́dọ̀ wa ń bí irú yíhun ẹ̀tún fi ń jí sí kòtò sí i torí pé yóò jẹ́ kí ẹ̀sìn ẹ máa jọra wọn tó wáyé ọmọ tẹ́lẹ̀ torí ẹ̀gbẹ́ àṣà láti kalẹ̀ yóò padà wò pé kí ni ìyàtọ̀ láàrin ìṣòro táwa ń ṣe àti táwọn náà ń ṣe so alẹ́jọ́ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ náà ìkẹ̀kẹ́ náà ni mi so bídíà ni so ẹni tó máa ń ṣe ó ń ṣe nǹkan tí ó kó bá ẹ̀sìn rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò ṣe kèfèrí ṣùgbọ́n nǹkan yẹn ó lè máa bẹ ẹ̀sìn ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fáwọn ọmọ akóṣe àná. oníbèrè ni why is why prohibited by Allah? na kí ló fà á tí wine tó fi jẹ́ ìwọ̀ kí là ń pè ní wáìn kí ni nǹkan tí wọ́n ń pè ní wáìn náà. náà tó wá ṣe pé nǹkan tí ẹnìyẹn gbà lérò pẹ̀lú wáìn òun náà ni tó máa ń múyàn ń ríra tí máa pààyàn téèyàn bá mú téèyàn máa ń ríra tí yóò dàbí ẹni pé lè ti ṣú tó ṣe wípé yóò mọ̀ rí dọ́bù nígbà tó bá mú tán tó mú àmupara tó bá ṣe pé tó gbàlérò pẹ̀lú wáìnì yẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ntòun torí ẹ̀ ṣe léwọ̀ òun náà ní kí ni ìkóbá làákà ìwà ẹ̀sìn Islam lára nǹkan tó wá dáàbò bò òun ni làákà yìí so yìí tá a bá ń mu àbí tá à ń jẹ tó ń affect làákà ìwà ẹ̀sìn ó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní wọ̀ ẹ̀sìn ó ṣe ní ewọ̀ sòtòrí ẹ̀ àwọn apá àmọ́ sọ wípé ẹ̀yìnlá that is in tó jẹ́ reason behind the ṣe ọtí léèwọ̀ òun náà ni alistar intoxication torí pé ó máa ń pa ẹni tó bá mú ó máa ń jẹ́ ẹni tó mú kó ń ríra ó dẹ̀ kó bá làákàyè rẹ̀ nìyí so lára nǹkan tẹ́sílẹ̀ wá dáàbò bò òun náà ni làákà ìwà tó jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní man shariba al-khamra ẹni tó bá mutí wa mata wa hiya fi batni ó wá kú tọ́tí bẹ́nu rẹ̀ ó ní ìlú èèyàn bẹ́ẹ̀ kana haqqan ala Allahi an yasqiyahu min radratil khabal ìlú èèyàn ọlọ́run ti ṣe é ní ọ̀ràn yẹn wípé ọyún tó ń jáde lára àwọn ọmọ náà onírú èèyàn bí ó mọ̀ tó bá dijọ́ gbèdé àlùkìyàmù kọ́lọ́run bá kí ó ṣọ wa bẹ́ẹ̀. bákan náà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ẹni tí ó wá fi lè mu ọtí lam yakballahu lam yakballahu lahu salata arba'ina layla ọlọ́wọ́n bó ní gba ìrun rẹ̀ fún ogójì ọjọ́ ó dẹ̀ gbọ́dọ̀ mọ kírun yẹn ṣùgbọ́n kò ní ńlá dáhùn tó ń kí so ọtí wọn a máa pè ní umul khaba'is ìyá gbogbo aburú ẹni tó bá mutí yóò padà ṣẹbọ ẹni tó bá mutí yóò padà ṣe zina ẹni tó mutí yóò padà jalè umul khaba'is ni tí a bá ti mutí géètì gbogbo aburú yòókù ti sílẹ̀ wọ́n sọ ìtàn ìkanú àwọn ẹni ìṣíwájú tó máa ń sin lọ́rùn dáadáa obìnrin kan wá kéré ó ránṣẹ́ sí ìgbà tóbìnrin ránṣẹ́ sí ó rán ọmọbìnrin kan sí ipò òun fẹ́ kí káwọn rí àwọn fẹ́ kó ràn wọ́n lọ́wọ́ láti ṣe àwọn kankan ìmọ̀ ó wá lọ wọ́n ṣílẹ̀kùn àkọ́kọ́ ó wọlé wọ́n tún ṣílẹ̀kùn míì ó tún wọlé ìgbà tí ó débi ibi tí obìnrin tó ránṣẹ́ sí obìnrin yẹn orí iṣẹ́ tó ń fẹ́ bẹ̀ òun fẹ́ kí ó bá òun pa ọmọ yìí ó náwó sí ọmọ kan òun fẹ́ kó bá òun pa àbí kó bá wọn láṣepọ̀ àbí kó mu ọtí ó ní kí n bẹ́ẹ̀ pé yẹn yẹn mi lè ṣe yẹn mi lè ṣe yẹn kí n bẹ́ẹ̀ láṣepọ̀ mi gbọ́dọ̀ ṣe yẹn náà èèwọ̀ ni ṣùgbọ́n ọtí kò tí ì di èèwọ̀ nígbà yẹn so ó mutí. So, ìgbà tó mu tí ó padà ń ríra ìgbà tó ń ríra ó padà pọ̀ ọmọ tán ní kí ó bá wọn pa ó padà tún bómi yẹn náà sòtòrí àwọn àfáà ní kí ọtí umul kàbáyé ẹni tó bá ti mu tí kò sí nǹkan tí ó lè ṣe láburú yóò ṣe ẹbọ yóò ṣe gbogbo ẹ ló fi jẹ pé ẹtí ń lé lórí rẹ gan sòtò wáyé pé nǹkan tó ní béèrè gbà lérò pẹ̀lú wáìnì yẹn sọ́dọ̀ pé nǹkan tó gbà lérò pẹ̀lú wáìnì òun ni àwọn bí èso tó ṣe pé wọ́n gba àwọn adùn rẹ̀ sínú omi wọ́n wá preserve ẹ̀ tí ò mọ intoxicate yẹn tó wáyé pé nǹkan tó gbà lérò pẹ̀lú ẹ̀yìn yẹn ẹ̀yìn Islam ò ṣe léwọ̀ lópin ìgbà tí ó bá ti intoxicate so yóò kì í ṣe haram ọlọ́wà. nọ́mbà five. nàìjíríà business ni pé ẹyọ bísẹ̀sì bàdà máa ń sanwó fún ọ̀rọ̀ ìgbọ́ mi tí wọ́n. bísẹ̀sì ẹ̀yà pípa àti sọ́kùnrin ẹ̀ṣọ́ ìlúwàsì lálẹ́ kejì wọn ni pé ẹni tí ìyá ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àwọn sáájú ọ̀rọ̀ tí wọ́n fi yọ fi tọ́ bísẹ̀sì ẹ̀yọ sọ̀rọ̀ ìgbà yóò pápá. náà bísíǹsì pọ́s ìyàwó ní Islam kọ sí náà ojú méjì ni a fi wò àkọ́kọ́ ò ní pé ẹni tí ó ń ṣe bísínẹ́sì ó lọ sọ́dọ̀ bank ó lọ gba maṣíìnì tó rí ó fẹ́ lò yóò rẹ̀ mọ́ sẹ́tù báńkì lórí rẹ̀ so èèyàn kan òun fẹ́ lọ wùdúró owó èyí tí a fi wá lọ jìnnà jìnnà láti lọ wùdúró owó yẹn èyàn kan bẹ nítòsí rẹ̀ tó ní pos ó wá ní lórí owó tó bá wùdúró percentage báyìí ni a jẹ́ iye táwọn máa já fún àkọ́kọ́ òun ni pé ẹni yẹn dàtí sẹni tí pos ń bẹ lọ́wọ́ rẹ̀ owó rẹ̀ ló máa kó fún ẹni tí. ó mú atm tiẹ̀ wá so òun máa gba atm ẹni yẹn yóò yọ ten thousand bẹ́ẹ̀ lápèjúwe wọ́n ti wá yọ bí two hundred ní àlékún wọ́n wá òun wá kó ten thousand naira cash fún ẹni irú nǹkan báyìí nínú Islam níta máa ń pè òun asọ́r exchange ni èmi kó. mo fún yín atm mi kó yọ ten thousand bẹ́ẹ̀ òun kó ten thousand fún mi cash nínú islam kò gbọdọ̀ sí àlékún kankan bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ pààrọ̀ ten thousand pẹ̀lú ten thousand déédéé ló máa jẹ́ èèyàn kan ní ten thousand àbí one thousand naira tí ó ti dọ̀tí èèyàn kan wá fẹ́ ṣòde òun ní ní one thousand naira gan-an wọn gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀dúrà wọn lọ ẹni tí ó fẹ́ gba one thousand naira gánran kò gbọ́dọ̀ fi ten naira lékún nígbà tó bá fẹ́ fún ẹni tí ó ní one thousand agánran yẹn kó wá lóun á fún ní one thousand ten naira tó bá fi lè ṣe ó kó sí ti a sí riba fatu ó ní riba tó ṣe yí pé riba àlékún lórí nǹkan tí ò yẹ ká gba àlékún lé lórí àwọn kan bí n bẹ ta lè gba àlékún lé lórí ṣùgbọ́n kò ń ṣe bí owó kò dẹ̀ ń ṣe bí oúnjẹ tá a máa ń wọ̀n oúnjẹ tá a máa ń wọ̀n tó jẹ́ pé irú oúnjẹ kan náà ni a gbọ́dọ̀ gba àlékún lórí ẹ̀ nísìn èèyàn kan fẹ́ jẹ gàrí Ìgbò èèyàn kan dẹ̀ fẹ́ jẹ gàrí Ìjẹ̀bú ó wá ní fún mi ní dẹ̀ríkà gàrí Ìjẹ̀bú kan kí n fún ẹ ní dẹ̀ríkà gàrí Ìgbò méjì rìbánágbà yẹn rìbá ni wọ́n gbà torí pé kí ni gàrí gàrí ni méjèèjì so dẹ̀ríkà gàrí ibò kan wọ́n fi pàrọ̀ dẹ̀ríkà gàrí ìjẹ̀bú kan ṣùgbọ́n ká ní pé gàrí àti ráìsì ni wọ́n lè pààrọ̀ ẹ̀ jura wọn lọ torí pé eléyìí gàrí eléyìí ráìsì ó lè fi dẹ̀ríkà gàrí méjì gba dẹ̀ríkà ráìsì kan ṣùgbọ́n májẹ̀mú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé oúnjẹ táwọn ni kò sí lọ́kábọ̀ o kò sí lọ́kábọ̀ ẹ jẹ́ á pààrọ̀ gàrí Ìgbò àti gàrí Ìjẹ̀bú ṣùgbọ́n èmi ò ń fún yín gàrí Ìjẹ̀bú ń sìn táyọ̀ bá dìrọ̀lẹ́ kẹ́yìn fún mi gàrí Ìgbò àti kóṣí tí wọ́n ń pè ní rúbàdàn sí a ìbá tó ní agbára la kóṣí a gbọ́dọ̀ ṣe é kọ́lá bó ṣe pé dẹ̀ríkà dẹ̀ríkà kan náà làbẹ́jọ gbà kò gbọ́dọ̀ sí lọ káàbọ̀ ń bẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ṣe pé gàrí àti ráìsì náà dẹ̀yìn kò gbọ́dọ̀ sí lọ káàbọ̀ ń bẹ̀ ṣùgbọ́n a lè gba dẹ̀ríkà méjì eléyìí kápò fún wa ní dẹ̀ríkà ẹyọ kan torí pé wọ́n ń ṣe irú oúnjẹ kan náà bẹ́ẹ̀ náà lówó èèyàn lè ṣẹ́ dọ́là kan nísìnyí mo ní dollar mo á ní mo fẹ́ mo wá ní five hundred naira ó wá ní orí olè three sixty náà tà tí ò wá wọ ẹ̀wọ̀n lọ dọ́là náírà mo lè pààrọ̀ ẹ̀ bó bá ṣe wù mí wọ́n lè takú pé dọ́là ti ti eye báyìí ló fẹ́ ta ó ti rí sí tó bá pè ẹ̀ kó rà ṣùgbọ́n májẹ̀mú kan gbọ́dọ̀ wà májẹ̀mú ẹni pé gbọ́dọ̀ dé lẹ́sẹ̀kẹsẹ̀ torí owó ni méjèèjì kò sí lọ kábọ̀ so ló jẹ́ máa ṣe á fún wa lọ́ndẹ̀ dọ́là àmàlà máa kó owó yẹn wá ń rọ̀lẹ́ tìbá la kó sí o tìbá tó dẹ̀ ní agbára gan ni tìbá tó ní agbára ni ṣùgbọ́n a lè fi dọ́là ẹyọ kan a lè ta ní three sixty a lè ta ní five hundred a lè ta four hundred tó bá ti rẹ́ni tí ó rà tó bá ti rẹ́ni tí ó rà torí pé àwọn méjèèjì irú owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n pẹ̀lú àwọn méjì jọ jẹ́ owó yẹn kò sí lọ kábọ̀ kò sí lọ kábọ̀ náírà àti náírà ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni so ká padà sí ní pos èmi kó mo mú atm mi wá ẹni tó ní pos ó gbà lọ́wọ́ mi ó ti bọ̀nú ẹ ó withdraw ten thousand ó tún withdraw two hundred naira fún pẹ̀lúgbà tó máa kó káàṣì fún mi ó kó ten thousand fún mi bóòlù sáà ti ṣe two hundred yẹn owó máṣíìnì ṣé sọ tòótọ́ ṣé gbogbo two hundred yẹn náà fẹ́ gbà lọ́wọ́ ẹ fún maṣíìnì ni ẹ èrè ti tèmi náà wà ń kò yẹ kó o jèrè níbi owó tá a jọ pààrọ̀ yẹn a jọ pààrọ̀ owó ni so kò yẹ kí o jèrè kankan bẹ́ẹ̀ so owó tó lè gbà lọ́wọ́ mi lálékún kò gbọ́dọ̀ ju owó maṣíìnì tí báńkì fẹ́ gbà lọ́wọ́ ẹ lọ tí o bá ti máa rí kankan bẹ̀ sí àpò títí o ti gbà kọjá iye owó tá a jọ pààrọ̀ so o kó sí rìbá náà ìgbà míì ó lè jẹ́ pé ẹni tí ó kó káàṣì wá nísìnyí òun kó káàṣì wá kò ń ṣe atm ló mú dání ó wá bá mi èmi ni mo ọpẹ́rẹ́tì pos ó dẹ̀ kó ten thousand naira wá ten thousand tó kó wá yìí ó fẹ́ kí n transfer sí àwọn ni pòròpọ̀rọ̀ mi yẹ so bó ṣe kó ten thousand yẹn fún mi èmi ti gbà owó yẹn ti wà lọ́wọ́ mi èmi wá lọ́nu àkáǹtì èmi tí mo gbé pos dání ni o mo wá transfer láti inú àkáǹtì tèmi sí àkáǹtì tí wọ́n sọ̀rọ̀ mi yà òye ṣé èmi àtẹni ẹjọ́ parowó àjọ parowó owó tó kó wá fún mi èmi ti gbọ́ owó yẹn sọ́wọ́ so owó tó wà lọ́wọ́ mi àtọwọ́ tó wà nú àkáǹtì mi ọwọ́ mi náà ní méjì wà mo wá transfer láti inú àkáǹtì mi sí third party tó ń fẹ́ transfer owó yẹn sí ṣé mo lè gbówó ṣẹ́ mo lè gbówó ṣẹ́ kò sí problem torí pé mi àti òjò pàrọ̀ owó kò yẹ so ó kó owó fún mi ó yẹn rẹ̀ ti gbà sọ́wọ́ báyìí èyí tí màá fi wá lọ sí báǹkì lọ bá dẹ́pọ́sìtì owó yẹn èmi wá mú owó mi lọ́wọ́ tèmi wá transfer rẹ̀ mo wá ní mo fẹ́ gbowó iṣẹ́ yẹn so mo lè gbowó iṣẹ́ yẹn so kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wálláwà yẹn. lábẹ́ owó yẹn ṣé èèyàn lè àwọn iṣẹ́ owó kò sí mi ní wọ́n sàn lọ́mọ ẹ̀ ó wá pé fún mi mi ní sọ̀rọ̀ ẹ̀ nà wọ́n wọ́n àgbàdo bá ti lọ jókòó sí báyìí. bẹ́ẹ̀ ni ó kó sí ẹni tó ṣe owó lọ́dọ̀ èèyàn ó fún ní one thousand ó wá fẹ́ ṣẹ́ owó nì ẹni wá ní eight hundred naira ló wà lọ́wọ́ òun sàn ó wá gba eight hundred yẹn ó wá ló two hundred kò tí ì ṣe owó ṣó ti rí sí sọ̀rọ̀ mi yé sórí bá ní irú nǹkan bẹ́ẹ̀. wọ́n máa san owó díẹ̀ sí lórí pos wọ́n máa ń ra ìdájà tó wà ní pos wọ́n lè máa fi bá thousand owó díẹ̀ sí àwọn ọmọ àti ọ̀rẹ́ náà tó yẹn lọ sí. na wọ́n ra ah, dstv nǹkan kan mọ́ra wọn bẹ́ẹ̀ so ìyẹn ọ̀rọ̀ ìbákọ́ yẹn wọ́n sanwó ọjà tí wọ́n rà ṣùgbọ́n wà kúrò ọjà òun rà ní tàbí wòwò kúwò so ó dì fẹ́ lórí irú ọjà tí wọ́n rà ṣọ́rọ̀ mi yàwé so nítorí oríṣiríṣi stations ló mẹ́nu DSTV Thank you ẹni tí ó wá kọ́ mọ́ṣáláṣí bóyá pẹ̀lú bóyá iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ tí ó mọ bóyá ó ń ṣiṣẹ́ nílé ọtí àbí nǹkan ló ń ta ọtí àbí a mọ̀ pé ó ń ta gbọ́lá bóyá ó ń gbé travel ṣé tó wá fi owó yìí kọ́ mọ́ṣáláṣí jẹ́ ẹ̀tọ́ ní kí mùsùlùmí kírun ní nínú mọ́ṣáláṣí yẹn àti pé ṣé ẹ̀tọ́ ni fún mùsùlùmí fún kọ́ńtà tó lè ṣe ọmọ ìyá rẹ̀ tí ó wá òṣèlú democracy ṣé àtijọ́ ọmọ ìyá pé ẹ̀kú àṣeyọrí. náà mẹ́rin tí ó ń ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ haram tó wá kọ́ mọ́ṣáláṣí ṣáàlè kírun nínú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ a lè kírun nínú mọ́ṣáláṣí. Allah so ẹni tí ohun orí owó rẹ̀ lọ́nà haram tó wá kó mọ́ṣáláṣí a lè kírun ní mọ́ṣáláṣí yẹn òun ló ní ẹ̀ṣẹ̀ àwa ni a ní ẹ̀ṣẹ̀ pàtàkì jùlọ tó wá ṣe pé owó yẹn kò ń ṣe owó yẹn gangan ló jẹ́ haram bí ẹni tí ó ń gbowó èlé àbẹ́ni tó ń ta ọtí unlike irú ẹni tó ṣe wípé ó jalè ìyàtọ̀ ń bẹ láàrin owó tán jí àti owó tẹ́tẹ́ àti owó èlé owó èlé owó gangan kọ́ ni haram bọ̀tọ̀nà tó fi rí owó yẹn ló jẹ́ haram so irú èèyàn bẹ́ẹ̀ a lè kírun ní mọ́ṣáláṣí tí ó kọ́ kalẹ̀ àbí tá a bá rí pé tá a bá kírun bẹ́ẹ̀ so inú rẹ̀ á bàjẹ́ yóò túbá yóò kúrò níbi iṣẹ́ tó ń ṣe yẹn so ìyẹn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ òun ló ní ẹṣẹ́ ọ̀nà tí ó fi rí owó rẹ̀ bí ẹni tó ń gba ìbáni tó wá fún wa ní gift ṣáàlè gbá èyí tó tẹ̀wọ̀n ni pé a lè gba gift lọ́wọ́ ẹni tó ń gbọ́ wéèlì òun ló ní ẹṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn sàhábà radwanullahi alayhim bí wọ́n ṣe sọ sọ̀kò jẹ́ bí ó ṣe jẹ́ sallallahu ala nabiyyina muhammadin أشهد أن لا إله إلا أنت أستغفرك